ká máa jiyàn ká máa ṣàjàngbìlà nípa Allah nípa ntọ́jàmá olú ẹlẹ́dàá wa ohun tí wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n máa ṣe fàǹfà lórí rẹ̀ wọ́n máa ṣàríyànjiyàn lórí ẹ̀ láì kò nímọ̀ láì kò sí lórí ọ̀nà màkà láì kò jẹ́ pé tíra kan bẹ lọ́dọ̀ wọn tó ṣàfihàn pé tí wọ́n wí hùn tí wọ́n takútẹ́ bá sídìí rẹ̀ hùn náà lòdodo tó sì pé gbogbo ń tó bá ti takò hùn náà nìsínà yóò sì máa jiyàn wọ́n ní àyà yìí ó sọ̀kalẹ̀ nípa an ibn al ẹ̀wọ̀n kí arákùnrin yìí òun egungun òkú tó ti kẹfun ló mú wa tó wá ń fọ báyìí níwájú anabi sallallahu alayhi wa sallam tolúwa ni wa daraba lana mathalan wa nasiya khalqah qala man yuhyi al-'idhama wa ó ń pòwe fọlúwa ó ti gbàgbé bá ti ṣe ṣẹ̀dá ń sọ pé ta lẹni tí ó jí egun dìde lẹ́yìn ìgbà tí egun bá ti kẹ́ fún qul yuhyiha alladhi ansha'aha awwala marra wa huwa bikulli khalqin alim ẹ fi yé o bí ọba tó pilẹ̀ sẹ̀dẹ̀ ìyàn tó pilẹ̀ sẹ̀dẹ̀ egungun àtẹ̀rán tó fẹ́mi sí la òun ni ó tún padà jí padà nítorí pé olùmọ̀ọ́nì nípa gbogbo ẹ̀dá bàtẹ́dà ń bẹ láyé olúwa mọ̀ wá bàtà bá olúwa tún máa bí tá a wà àwa bùkátà kólúwa máa wá wa ká kó tó di kó jí wa ń dé tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà súnà anábì sallallahu alaihi wasallam fi hàn wá ó sin òkú tí ilẹ̀ tó bá jẹ gbogbo ara rẹ̀ yọ jẹ kù nǹkankan nǹkan tilẹ̀ máa jarò kúkùn àtara rẹ̀ náà ni àtúndá yóò ti ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ntilẹ̀ máa jarò kúkùn wọn pè ní ajibo dhanab ajibo dhanab wọn náà ni egun ẹ̀yìn. egun gbóòrò ẹ̀yìn ọmọ èèyàn ibi tó tán sí tí egun awọ ti wà báyìí ibi tí egun ẹ̀yìn tó ń tán sí ibi sọ́nsọ́ kan wà ń bẹ̀ níbi parí rẹ̀ òní wọ́n ń pè ní ajibu dhanab Allahu ṣe léèwọ̀ fúnlẹ̀ pé tí òkú bá jẹ́ òkú tí Allahu kádàrá pé. ara rẹ̀ ọ jẹrà eegun rẹ̀ ọ kẹfun bíi ti eegun ṣóńṣó tó parí eegun ẹ̀yìn kọ́ yọ sẹ̀kù ó túmọ̀ sí pé tódò bá gbé lọ ẹranko ló fi ṣe oúnjẹ jẹ bàálù wọn ló já gbogbo àwọn kú tó mú ewu ńlá dání tí máa kọ dínà kárùkù ẹni tó kú á ń bọ̀sibọ́sí bí ara rẹ bá pòórá pòórá pòórá títí bí egun ṣóńṣó ìkọ kò ní pòórá òun náà lolú ọ̀pá aláṣẹ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà pé kó tún déyàn padà tí ó tún déyàn padà sẹ́mi kéèké lè sọnù mẹ́mi lọ́wọ́ ó lè sọnù máwa náà lọ́wọ́ ó lè sọnù mọ́ntì náà lọ́wọ́ ṣùgbọ́n kò sí tó lè sọnù mọ́ lọ́wọ́ kò sí tó lè sọnù mọ́ lọ́wọ́.

àti máa wá sọ wípé tá a bá ti kú tégungun wa tó di pé òun lọ ṣẹ́kù lẹ́yìn ìgbà tára jẹrà egungun yìí náà wẹ̀wẹ̀ òun náà tún di nǹkan tó lẹ ó padà di pé bá mú lọ́wọ́ téèyàn bá fi lè fún mọ́wọ́ yóò túká níbi èlùbọ́. eléyìí ò pe ń tá tún tàtàrà rẹ̀ ṣẹ̀dẹ́ èèyàn ọ̀sẹ́kù torí ń tí olúwa lò tí ó gbogbo bílẹ̀ bá ti ṣe járó òkú kò ní jẹ tí Allah náà lọ́mọ amákojú wa fún Ike man yuhyi ta ni ó jí àwọn egungun yìí lẹ́yìn ìgbà táwọn egungun bá ti kẹ́ fún tọ́. wọ́n ní an-Nadhr ibn al-Harith òun ló ń jiyàn bẹ́ẹ̀ wọ́n sì láyà ìsọ̀kalẹ̀ ni nítorí Abu Jahal torí Abu Jahal ẹ mọ̀ kó la gbà pátá nyányá fún gbogbo kèfèrí nínú àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam nǹkan kọ́kọ́ ló sọ di kèfèrí tó tún fi wá di pé òun ló gba ipò àgbà nyányá. fún gbogbo àwọn kèfèrí yòókù yàtọ̀ sí pé ó jẹ́ ẹni tí ó gùn lé làákàì àtọpọlọ rẹ̀ lérò pé eléyìí tóun níbi àti jẹ́pọ̀ ń rọrọ̀ tayọ alukur'an torí tọ́mọ èèyàn bá mọ̀ wọn rẹ̀ kó síntò ní máa pera rẹ̀ ẹni ọgbọ́n tó gọ̀ tá kọ́ lọ́gbọ́n tó ní gbogbo ọgbọ́n kórè òun sẹ́mi kó àgọ́ náà ni ó pa. bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ti ṣe rí torí ẹ̀ Abu Jahal ó gùn lé ọpọlọ rẹ̀ tó kúrú ni òun wò yí pé báwo ìnìmànà ló ṣe lè sìnà tí ó wà jẹ́ pọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa ní ọ̀kan kún sí ipe wọ́n ní kọ́ máa ṣàlàyé rẹ̀ fáráyé Muhammadu báwo ẹ̀ dì í mú. nítorí pé nínú tó lùwà tó fi sàdánwò fọmọ èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọn kì í fi mànà òun náà ni pé ọkàn kì í fẹ́ gbà ẹ̀mí èèyàn kì í fẹ́ gbà pé ní tá a mà rí ẹni tá a mà pìlẹ̀ rẹ̀ tó bá tún wá lọ jẹ́ pé níṣojú wa ni wọ́n ṣe bí kó wọ́n sọ pé ní wọ́n á mà pè wá lọ sídìí ẹ̀sìn òdodo kan ọ̀ọ́ nínú tẹ̀mí ọmọ èèyàn pọ̀ ni pétólú ọba ti ẹ̀ràn sẹ́ àfihàn ẹni tó ju gbogbo wa lọ bóòlù ọmọ tí wọ́n bí lójú àwa la bí oní ọmọ asálàyé ẹ̀sùn òdodo fún ta ni eléyìí ń bẹ nu sábàbí táwọn èèyàn fi fẹ́ gbòdodo wọ́n máa ń mọ̀ pé nítorí sọ yẹn kìí ṣe fẹ́nu àlàyé ẹ̀sìn ọlọ́ọ̀hún ló ń ṣe àmọ́ ẹ̀ bá fi ilẹ̀ fẹ́ lómi kọ sọ kìí ṣe irú ọmọ yìí láàmú agbọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ọgọ̀wà ọgọ̀wà ọgọ̀wà ọgọ̀wà lọ́pọ̀lọpọ̀ ó fi kún kẹfẹ́ ni. ìmànà òsì mọ́jọ́ orí káríran kọ̀ọ̀kanjọ́ wo wọ́n ti bí mi ọ̀pọ̀ àìmọye àgbàlagbà ó lè má mànà ọ̀pọ̀ àìmọye ọ̀dọ́ ó lè jẹ́ pé àwọn ni wọ́n mànà nítorí pé bó bá ṣe wolúwa ló máa ń pín tọ Ibn Abbas àti àwọn èèyàn míì àwọn wà lórí kí àyà yìí sọ̀kalẹ̀ nípa ẹni àkọ́kọ́ tá a wíyàn ni an-Nadhr ibn al-Harith gẹ́gẹ́ bí àyà tó ti síwájú nítorí pé ọ̀rọ̀ èèyàn kan náà l'Olúwa ẹlẹ́dàá wa sì ń bá lọ kí ló dé tí wọ́n ti wí tí wọ́n tún wí kẹ́lẹ́ bá a mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ ó burú jáì ẹ má ṣerú ẹ̀ kẹ́yìn náà ọmọ bá a sórí ibu ẹ má ṣerú ẹ̀ kó má bàa tìyín náà yọ wọ̀wé ìtàn tí ò ní parẹ́. bẹ́ẹ̀ ṣe máa bá yẹn wíjọ́ sọ pé ó tún ṣe báyà bí ó tún ṣe báyà bí ó tún ṣe báyà bí ẹ máa ka àwọn ẹ̀sùn yẹn sí lọ́rùn torí ó ná ti mọ̀ pé ó ti wọ́ ga o. àmọ́ sọ́mọ pé wọ́n lọ ṣe báyìí lọ́ba tán yóò kí wọ́n aṣojú ẹ̀yọ̀ kan lọ́yìn mọ̀ngbà tó máa ń ka fún pé wọ́n lọ ṣe báyìí o tún sọ báyìí o tún ṣe báyìí o tún ṣe báyìí ọgbà ó yẹ kó gbà rẹ olúwa ń ka àwọn ẹ̀sùn an-Nadhr ibn al-Harith wọ́n ń kà sí lọ́rùn. ó sì ṣeé ṣe kọjá pé níṣẹ́ ni ọlọ́run tún wí láwì tún wí nítorí pé ìròyìn tá ń fi ń ròyìn rẹ̀ nú àyà kọ̀ọ̀kan ó yàtọ̀ sí ròyìn tó ti síwájú aburú rẹ̀ pọ̀. tọ́ olúwa wa ń sọ pé an ibn al-Harith ọjọ́ ni tí máa ń jiyàn nípa Allah láì nímà ó sì máa ń tẹ̀lé Shaitan an ibn al-Harith tó ń jiyàn nípa Allah láì nímà láì sí lórí ojú ọ̀nà mà láì ní tíra kan tí ń tàn málẹ̀ fún ńṣe ní ṣe bẹ́ẹ̀ o kó lè bá a ṣì àwọn èèyàn lọ́nà kó o lójú ọ̀nà Allah ó fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà kó o lójú ọ̀nà Allahu azza tó nínú àwọn ọ̀rọ̀ tó sọ ó láwọn màláíkà àwọn ọmọbìnrin Allahu àwọn ọmọkùnrin tó wá bí ńkọ́ wọ́n ní kò bí jọ ọmọbìnrin lọ tẹ̀sí ma kọ́ àwọn lárúbáwá tí àwọn ọmọ bá bí ma tí wọ́n bá sọ fún pé ìyàwó rẹ̀ bí ma ntí ọkọ̀ọ̀kọ̀ fẹ́ gbọ́ ni kí ló bí tí wọ́n bá fi lè sọ pé obìnrin ló bí ẹ̀ tún rójú rẹ̀ ń ta mọ́ tí wọ́n mọ gbójú pamọ́ sáwọn èèyàn ni. kí ló dé tora burú ni tí wọ́n sọ pé ìyàwó rẹ̀ bí ẹ ló bí ẹ ló bí ọmọkùnrin ń bí ọmọbìnrin abúkù tán yọ ní ka ìdùnnú lójú rẹ̀ ìyàwó rẹ̀ bímọ ọmọ ọmọ tó pé akramakumullah kò bí ọpọlọ abalangba lọ́mọ kí ni inú rẹ ò ní dùn bí ma agbóhùn ya agbóhùn ọma ọwọ́ anirú ọmọ wo a àìlérò ọ̀sẹ̀ ewé ni esọ àtẹnudó bí ọkùnrin àtẹnudó bí obìnrin ewé ni lóòótọ́ Olúwa ní walaysa dhakaru kal-untha àwọn ọmọkùnrin ò dàbí ọmọbìnrin ọmọkùnrin kò dàbí ọmọbìnrin nítorí pé àwọn nǹkan tó ọmọkùnrin lè mójútó tó lè sa àbàyà gbàgbà láti sọ obìnrin ò lè ṣe. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ọmọkùnrin lè má wúlò tó ọmọbìnrin tọ́ba wo agboolé yín nìsín ó rí i pé irú ẹ ti ṣẹlẹ̀ pọ́pọ̀lọpọ̀ kàn jẹ́ ọmọkùnrin lásán dalérú dalérú ààrà àǹfààní kan múnú kí wọ́n jọkùnrin ju kí wọ́n dalérú lọ ó lu àbúrò bàbá lẹ́ẹ̀mejì bàbá náà tún fẹ́ sọ̀rọ̀ ọ́ ní dádì ẹ má dá sí ti ọkàn yìí ah sẹ́mi ah. pé ah, ah, bàbá ti ní bímọ tí ó gbọ́rọ̀ sí ni lẹ́nu kákúkú má bímọ náà nà tá ń lọ́mọ àdánù tá ń lọ́mọ òfò ọmọ tí bàbá ń sọ̀rọ̀ tó náà fọ́ dákàrà àdì tó ní ó kù kan tẹ bá tún sọ ẹlẹ́kẹta ẹ̀ máa kó tìǹà fún yín ah, ah. ok sáà ọmọ ni ẹ ọwọ́ gidi kọ́kẹ́ ti jọ́kùnrin ah ọmọ tó ṣe pé ọ̀rọ̀ débi kanjọ́ kan ó ló máa lé dádì òun kó lé kí ló dé because uh, ariwo tí dáàdi máa ń pa ń yọ̀ lẹ́nu ilé bàbá rẹ lélẹ́yìí pé yes ìdí tó máa fi lé dáàdi náà ni pé lè bàbá tó lélẹ́yìí so dáàdi máa kó lọ sílé dáàdi tiẹ̀. <laughs> ẹ bó ṣe wọ ọmọkùnrin yẹn máa ń yá ọmọkùnrin alálùbáríkà torí pé ọmọkùnrin wà lọ́dọ̀ Allah tó ti ya garawa ọmọkùnrin wà lọ́dọ̀ Allah tó máa fi mọ́ ẹ̀fọn fèrè ọmọkùnrin wà lọ́dọ̀ Allah tó máa fi mọ́ ẹ̀dárin just ask yourself wọn náà wúra rẹ how strong and how stubborn are you to your father ìwọ ọmọkùnrin lórí pé ẹlòmíì ti fẹ́ gbẹ̀mí bàbá rẹ̀ báyìí tí bàbá ti ń bí àwọn èèyàn sí pé ẹ dákun ẹ gbà mí lọ́wọ́ mọ̀ ẹ bá ń bẹ̀ ẹ́ torí pé ọmọkùnrin máa le ọmọkùnrin máa le lásán kọ́ làwọn òbí máa fi ọmọ ń kànàkànà bàbá jákun ọ̀jákun lọ síbòmíì tó jìnnà bóyá wọn bá ń rí ọ sí màmá tiẹ̀ ti kó ti yí jù tí wọ́n bá bá rí ọ̀sẹ̀ lọ́hùn á fi máa dúpẹ́ fún Allah bàmá bínú sí dáàdi rẹ o bá àtàwọn bá sọ sílùú tó jìnnà wọ́n fi ọ síbi tó ti lẹ́bi tó ti lára rere ni dáàdi rẹ ń rorò because tí wọ́n bá fi ọ lẹ́ńlé o lè máa fọ́gò o lè máa fọ́gò tí gbogbo aráàlú ọgbà àmọ́ nìsín nígbà tó wà ń jìnnà jìnnà àìmọye ọgbọ́n ló ti kọ́ ẹ mọyì òye ló ti ní wọgán yanu ọmọ sọ̀rọ̀ ńjọ kan láti rọ gọ síbi kan torí kọ ọmọ bá dọrọ dùn yọ ọmọ dúpẹ́ fún Allah pé a ah, ọmọ ọlọ́gbọ́n tó báyìí bẹ́ẹ̀ ni tó bá fi ọlẹ nítòsí yẹn wàá gọ ni torí pé agọ àwọn èèyàn láwùjọ yín ni wọn náà máa gbé wọ tó ní màlágọ ọ̀pọ̀ àìmọye nǹkan ní ìṣòro ti ríran rí pé agọ ni o ti máa ti ń jọgbọ́n yàtọ̀ ọ̀pọ̀ àwọn ìwà burúkú tó ń wù tó sọ ọ́ di wúlígánsì àwọn àwa tí ò ti kọjọ́ máa rí wọn náà ti máa lọ ìwà abú ó ti ń gbìyànjú láti pa wọn tì láti pa wọn tì láti pa wọn tì. lóńtí pé àwọn ẹni tí bàbá rẹ tó tu ọ́lẹ̀ pé ọmọ gbáàrin wọn yóò sọ àwọn náà yóò sọ àwọn náà àwọn torí pé wọ́n ní wọ́n jí búrẹ́dì ìwà wọn bá ń bẹ̀ wọ́n tún ní wọ́n jí owó ìwà wọn tún bá ń bẹ̀ okay níjà tí wọ́n bá jí táyà ọ̀kadà gbé ńkọ́ta látún tì má torí pé làákàyè sọ ta ni ma ti jí nǹkan tẹ́lẹ̀ ẹni tí ti jí nǹkan tẹ́lẹ̀ náà kọ́ ọ̀yẹ́ kọ́ rò ṣe lórí alábàáhùn rẹ̀ ìṣerú rẹ̀ náà lọ́wọ́ akẹ́kùn mọ́lẹ̀ kí wọ́n ti ràn olè má mi ni ọ tẹ́lẹ̀ so ẹ̀kọ́ tó ọ̀kọ́ lè wọ́n akọ́ ń fi yọ pé àwọn gbọ́n ọ lọ nílé ó lè jẹ́ pé bàbá rẹ̀ ti ríran rí ọ kí màmá rẹ̀ ọmọ fúnjà ẹ má pariwo lè mọ́ o ọmọ tèmi èso o tí wọ́n èdè pé wọ́n mọ́ ọmọ wọ́n lọ jó ń táyà nítorí fifty naira nítorí pé ìyá ọ̀fàyọ̀ òfò ó fi bọ́ jẹ́ kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ jẹ́ nídàálẹ̀ wá gbà torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé téèyàn bá ti jẹ́ ẹni tó lọ sí jìnnàjìnnà yẹn máa gbọ́n àwọn wọn náà ní láti lé díẹ̀ ọmọkùnrin máa ń lé wọn náà ní láti lé díẹ̀ kèsì kò lé lálejò tó fi akpọ́mọ o hẹ́n wọ́n á lé lálejò ọ lọ gbé ma pé sọ fún ọ lónìí ọmọ bá kú ọba tó bú sẹ́kù pé ẹ gbà o èdìrè o táǹdì ọ bóòlù sí ń wúra ẹran tán fi dì ọ torí de eléyìí ọ ní action bí ẹ ṣe máa ń halẹ̀ tọmọgán máa wọ pé ẹ mọ bá débẹ̀ lónìí. wọ́n dọ́kọ̀délé dání ma àmọ́ kọ́kùnrin náà kọ́ máa ṣe bí obìnrin àwọn ọmọ kan bàjẹ́ mọ ọlọ́ọ̀ni tọ́mọ bá sì bàjẹ́ wọ́n lé ọ lé wàláì wọ́n lé ọ lé tilẹ̀ ọmọ padà lé ọ nítorí pé ma wọn sì ní lọ gbalé ilé náà gà sí wà lé ọ lé yẹ ọmọ sinmi títí so eléyìí jẹ́ pé Nadhr ibn al-Harith ó láwọn mọ̀lẹ́kà ọmọbìnrin Allah ni wọn ẹ̀yin ọ̀fẹ́ bí obìnrin àbùkù lẹ́kọ̀ọ́ obìnrin kún ẹsẹ̀ wọn fi obìnrin tì sọ́dọ̀ Allah abẹ́ rabosi wọn ni al-malaikatu banatullah àwọn mọ̀lẹ́kà àwọn ọmọbìnrin Allah ni wọn níbo ń bẹ̀ gbọ́dọ̀ ti sọ fún yín pò ń bímọ lam yalid wa tọ́ nígbà tó yẹ kọ́rọ̀ àṣetọ́ni ló ń tẹ̀lé ẹni tí wọ́n ti ń tọ̀lé ọ̀rọ̀ àṣetọ́ni kò síbẹ̀sì bá sọ̀rọ̀ Allah tí ó wọlé tí o wọ́n lẹ́ni tí àṣetọ́ni bá ń pàṣẹ fún tẹ bá fà nábì máa yín mú ni o ẹni tí ọba ti mọ Allah ń ifá nábì bẹ́ẹ̀ ń ifá nábì bẹ́ẹ̀ tọ́ thaniya i'tafa yọkọ́ yín ni wọn bá ba sọ̀rọ̀ yọ kọyìn lọkọ pakọ pínpín lọ jámọ bẹ́ẹ̀ ni ìṣesí àwọn gbéraga níbẹ̀ lára rẹ̀ thaniya itifa bẹ́ẹ̀ bá ń ba sọ̀rọ̀ ìdètí ní ọkọ sí yín bí ìgbà tí ẹ kúkú gbọ́n tó ẹ lóye tó ẹ wà nípò orú ẹni tí ọ máa sọ̀rọ̀ bá ru olúwa rẹ̀ sọ̀rọ̀ tó lọ́wọ́ rẹ̀ ọ wà yàrá tìyín tí ọ yà ní làákàyè rẹ̀ ẹ tó bẹ́ẹ̀ ẹ kéré sí nàmbà iná ni ó sì wá nínú ẹ̀kọ́ tí Luqman al-Hakim tọkọ máa rẹ̀ tó ní wala tusa'ir khaddaka linnas mẹ́sàgì ọjọ́ pé ẹ̀kẹ́ lọ́mọ kọ sáwọn èèyàn ẹni tí bá ń bọ́ sọ̀rọ̀ kọjú sí mọ́kọ ẹ̀kẹ́ sí àmì ìgbéraga ni yọkọ kọ ẹkẹ sáwọn èèyàn ni yọkọ yìn sáwọn èèyàn yọkọ pàkọ sáwọn èèyàn li yudilla an sabilillah kó lè bá sí àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà Allah tọ́ náà lọ ń gbọ́ yẹn o náà lọ ń gbọ́ yẹn o má sí àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà Allah má sí wọn lọ́nà kó lójú ọ̀nà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn aláríyànjiyàn ṣe fanfa lórí ọ̀rọ̀ a àníṣe aláìrí wọn náà láyè sí àwọn èèyàn tó yẹ pé agbárí rọ wọn òun náà làwọn kàkùn gbogbo tó sì bá agbárí rọ dé òun náà ní nǹkan bàbàrà lọ́dọ̀ wọn mọ̀tọ́ ẹ̀pọ̀ bòkòdòrò òdodo ọ̀rọ̀ wa wọn kan wọn àní tẹ̀lé kí o. wọn bẹ nù àwọn èèyàn lónìí tí wọn kó àyà tó sọ̀kalẹ̀ nù alukurani kò dúró déédéé tó sunna tá n kà kò dọ́gba tó ó wá lò ní àwọn ẹsẹ kan tó ṣe kó ńlá fojúsùn pò ń wọ́sẹ̀ àwọn ẹsẹ náà ni kó ń fẹ́ gbọ́n àwọn àyà alukurani yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n sì fẹ́ gbọ́n àwọn sunna yẹ́bẹ́yẹ́bẹ́ káwọn fi yọ ìtọ́ bá ba àmúsọ́tọ̀ etí ọ̀ba àmúsọ́tọ̀. Ewo ni ọba mu lọdọ ta ni Ọdọ ta ni o ti ba mu kí ló mu má bá mu lọ mọ̀ wọn ara yín wọn náà jókòó níìsì sọ fún wa wípé ìwọ o ó lójú tó lè gbà wọlé nù àdìsí o gbogbo àdìsí lọ́mọ ń gbà wọlé o. ajẹ́ pé sàlàyé tó lè gbà wọlé náà nínú àwọn ayé alukurani tó ayé kápé gbogbo ayé alukurani ló ń gbà wọlé àti ẹ̀tí ká àti rí i pé kìí ṣe gbogbo ayé alukurani ló gbà wọlé àwọn ètò ọkọ̀ tí wọ́n pọ̀ tọ̀ gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n fẹ́ fi ṣe àwọn èèyàn lọ́nà ni náà lẹ́sìn rẹ́ lómi tó pàtẹ́wáàzì tẹ́kí láti bẹ̀rẹ̀ wáàzì rẹ̀ dópin fún bíi wákàtí kan wákàtí kan àbọ̀ ẹ̀rí pé kò ní mú kókó kan jáde téèyàn tiẹ̀ máa ríru rẹ̀ gbámú tí fi da fún yàn láyé tí fi da fún yàn lọ́kẹ́yàmù ìwo olórí ibó tó fẹ̀sìn lẹ̀ tí ó kẹ̀sìn kún kankan tí wọ́n ń ṣe àtàmátàmà iná làwọn ọmọ tẹ́ fi sọ́ọ̀dì kókò tẹ́ fi sọ́ọ̀dì gbáyín tẹ́ fi sọ gbogbo ń tẹ̀sí ojú rẹ ni wọ́n fi máa wò yín torí pé wọn ò fura mọ̀ yìí pé ẹ̀ka ìsìn yín ń kún dáadáa torí pé bí àríyànjiyàn bí ká máa fẹsẹ̀ tá ń padànù ìwọ jókòó kalẹ̀ ọ̀n sọ pé àlè gba súnà nábì wọlé àlè gbàdéètì wọlé ẹ̀sìn wọn wà lọ́n kọ́ yẹn àtẹ́kí lọ́ọ́ kalẹ̀ tọ́ba ti ní kò sí ní ta fẹ́ fàdéètì ṣe kò sí ní ta fẹ́ fi súnà sí kí ló nù Islam torí pé àlàyé tí súnà ṣe subahánàlá ó ti pọ̀ ó ti pọ̀ ọ̀pọ̀ kọjá sísọ ìwọ wá sọ pé gbogbo ẹ̀ lọ tán pàdánù kò sí ní tó fẹ́ fi ṣe ẹ̀sìn wo wá ní ọ̀sẹ̀ kù mà kò sí ní tí ọ̀sẹ̀ kù torí ẹ̀ àwọn wọn yẹn olúwa ṣàlàyé ó tú àṣírí wọn fún wa kí ló fà tán fi ṣe tó à ń ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn lè ọ̀gẹ́lá àìsàbí ìlẹ̀lá torí pé wọ́n fẹ́ ṣì àwọn yẹn lọ́nà kó lójú ọ̀nà Allah ẹni tó fẹ́ sí àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà Allah kí lẹ̀san rẹ̀ ya Rabbana kọ́kàn owó tí ẹ fi balẹ̀ káfí màá yín pé wọn ò lè mú jẹ gbé kínú owó lè dùn ikú ẹni tó fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ tó fẹ̀sìn ṣeré báwo làtúbọ̀tán ọ̀rọ̀ rẹ̀ ó ti ṣe jẹ́ ṣé yóò dáa fún àbí ò ní fún un fi hàn wá pé lahu fi dunya khizyun olóòdójú tì wọ́n láyé gbogbo àwọn ẹni tí wọ́n á máa dí àwọn èèyàn lọ́nà níbi àti gbàgbọ́ tá a máa fẹnu sátẹ̀sìn Allah atúbọ̀tá tí ń retí wọn ni pé lahum fi dunya khizyun wa nudhiquhu yawmal qiyamati adhabal hariq a wà á mú tọ́ ìyá aná tí máa jóyàn wò tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyà yorùbá nínú òwe wọn wọn ní ojoojúmọ́ lójú tì ní ọjọ́ kan là tẹ́ ẹ rí i pé wọ́n máa ṣe nǹkan tìjú ojú wọn máa tì kì í ṣe dandan kí tìjú kọ́ mẹ́tọ́ lọ́wọ́ kó mú ẹ̀tẹ́ lọ́wọ́. kìí ṣe dáadáa kí tìjú kó mú ẹ̀tẹ́ lọ́wọ́ ó ti máa tìjú ó ti máa tìjú ó ti máa tìjú níjọ́ tẹ́tì ó dé níjọ́ náà ló gbà so gbogbo nǹkan táwọn ń ṣe wọn àmọ́ yìí pé ọjọ́ ẹ̀tẹ́ ń bọ̀ nílẹ̀ ayé ń bí á dojú tì wọ́n wọ́n á dojú tì ọ́ ọ́ yàtọ̀ ìwọ wọ́n tẹ ọ wọ́n wọ ńlẹ̀ látàrí àwọn ọ̀wà tó hù bọ́ ọ bá kó jójú tì ọ́ tọ́ ọ bá kó lójú tì ọ́ torí pé ọ̀rọ̀ rẹ ti dọ̀rọ̀ adìẹ tó su tí ọ tọ̀ tára yóò fi yé pé ara ta nìtọ́ ń wà ara rẹ̀ torí ẹ olùwà dojú tì wọn láyé ń bì torí ẹnu àdó àwọn olùgbàgbọ́ òdodo wala tukhzina yawmal qiyama ya rabbana má dojú tì wọn jọ gbèndé o níbí báyìí lahum fid dunya khizyun ìdójútì ni ó jẹ́ tiwọn láyé ń bí ìdójútì ni ó jẹ́ tiwọn láyé ń bí. ولهم في الآخرة ونذيقهم يوم القيامة عذاب الحريق أو موتيانة ما جنوا تبادل الله عند القيامة وندافع عليه ونسوا فون على القيامة هذا توقابك هذا توقابك لا توقابك لا ناني ọjọ́ tó lu ọdọjú tì wọn àbùkù talqiyam ọ̀nà àlọ́jọ́ tí wọ́n kó wọn dà sí ná wọ́n dójú tì ọ́ kí wọ́n kàn án lábùkù láyé yìí ó sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kó ní talqiyam mọ̀ fẹ́ talqiyam mọ̀ fẹ́ ọmọ bá yí lọ́lọ́gbọ̀n gada ni o kí Allah kó wa. ذلك بما قدمت يداك àṣàdédé dójú tì ọ́ àṣàdédé kọ wọnà tó bá di lọ́la gbẹndàlù kìyàmù ẹ tẹ́tí kẹ́ gbọ́ ẹ má sá lọ Allah kì í sálábòsì Allah kì í kí gbàkànbọ̀ kan kí ló dé tí ojú òfin tì wọ́n láyé tí wọ́n fi jìyà anáná kìyàmà olúwa tún yàn nàná rẹ̀ tí ọba yàn nàná rẹ̀ kò sí ní ta fẹ́ ṣe fún un tí ọlọ́wọ́ fi àjẹ gbogbo aláìsàlàyé ìdì orí ààrẹ lolúwa ọmọ wà láéláé tó bá sì kẹ́ gbogbo wa àtọ̀daràn anú wa tó kó wa dàsálì jẹ́nà orí ààrẹ lolúwa ó tún máa wà láéláé àánú olúwa là ń tọrọ àlìjẹ́nà rẹ̀ la béèrè fún kólu ẹlẹ́dàá wa kọ́mẹ́sì àlìjẹ́nà lè wọ̀ fún wa olùwà tí wọ́n ń sàlàyé fún wa nítorí pé ọba àánú borí ìbínú ni ọba àkẹ́pọ̀ òun náà ni Allah ọba tí kìí sábò ṣiṣẹ́ dà ó wá ní kí ló dé táàfì dójú tì wọ́n láyé tó yẹ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà iná ni wọ́n wọ̀ dhalika bima qaddamat yadak bá sábàbíyà bá a ti máa ṣàlàyé ìdí ni ntọ́fà tó fi jẹ́ bẹ́ẹ̀ tá a fi fìyà yìí jẹ wọ́n àbí tí ìyà yóò tún fi jẹ wọ́n lálùkìyàmù nítorí nǹkan tá a ti ṣe síwájú ni níta ti fọwọ́ wọn tí wọ́n ti fi ṣe síwájú ọ̀hún méjèèjì ọ̀ma ọ̀hún méjèèjì ọwọ́ ọ̀daràn ọ̀hún méjèèjì ọwọ́ ẹni tí ò fi sin Allah. wọ́n túmọ̀ sí pé tó bá jẹ́ pé ikùn rẹ náà ló fi jàrá mu ikùn rẹ nítorí o ti fi jẹ síwájú. Si ojú rẹ ló fi dáràn ojú rẹ nítorí ti fi ṣe síwájú etí rẹ ló fi dáràn etí rẹ nítorí ti fi ṣe síwájú torí pé kò sí ètéyàn ṣe tọ́fẹ́ lọ gbé olówó bí ọ léèrè tó bá di lọ́la gbẹ̀ndẹ̀kìyàmù tó ti múra èsì tó yẹ fún ìbéèrè tó yẹ. Dhalika bima qaddamat yadak Allah wa sàbòsí sí ọ ase ń tá a ṣe fún ọ látàrí ń tó ti ṣe síwájú pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ ẹnbàṣẹ dáadáa ọba dáadáa pàdé ẹnbàṣẹ dáadáa ọba dáadáa pàdé ọ̀rọ̀ orogún ìyá mi ní sẹ́mi kò sí mbẹ́ẹ̀.

tiẹ̀ náà ni wọ́n gbélé ọ lọ́wọ́ láyé ń bí wọ́n lè parọ́ rẹ̀ ọ̀tọ̀létọ́ wà nú wọn kàn kó mi ságbọ̀ntà wọ́n bá kọ rẹ. gbàtọ́ ga kan tó ti ní ọnú tó lòun jẹ kó fìdí nínú ìdánwò ó wá mú gbogbo ìdánwò rẹ ya abala tìtakó ńbẹ níbi tí wà tó ti dọọmọ wá lẹ ìwé mi máa. wọ́n wá kó kọ ẹlòmíì sí àti matric number mi lọ́nà tó sì kó ní mọ́ mọ́ tí mo kọ́ tẹ́ bá ti kọ́ lọ gbéwò ìdánwò mi wá mọ́ mọ́ kọ́ yẹ kí n páàsì lọ́wọ́ kan so eléyìí ti ma ipò lè ṣe bẹ́ẹ̀ ọ wá gbé ìwé ọmọ tọ́jú olódojù nínú nínú lẹ́fù yín ọ wá lẹ ewé ìwé eléyìí tó gbórúkọ rẹ ọ lẹ́ ma ló kọ pé àwọn ọmọ tán jẹ ni láì mọ̀ pé bá ti ṣe gbọ́nlé ọkọ ni wọ́n gbọ́nlé àlè ọmọ ní ẹ jẹ́ kí n kọ ìwé kalẹ̀ kẹ́ ẹ bá mi wò ó tí n tí wọ́n kọ sínú ìwé yìí bọ́ bá jọra wọn kẹ́yìn ọ̀jọ̀gbọ́n dájọ́ ìsọwọ́kọ̀wé tèmi ọ̀jọ́ tẹ́lẹ̀ yìí tèmi bá kọ̀wé kalẹ̀ ẹ rí i pé adìẹ kọ̀wé òyìnbó rí ka ni nfi ṣe ka àmì lẹ́yìn tẹ péwé ìdánwò mi náà lẹ gbé wáyé à eléyìí ti mọ nǹkan kọ jù èmi ń bi Allah kí n mọ nǹkan kọ báyìí láyé mi ṣé ń gbà mo wá fẹ́ kọ̀dánwò ìní àti mọ nǹkan kọ ń wá yọ sí mi lọ́wọ́ léèjì ò ti yọ tẹ́lẹ̀ ẹ dákun ẹ wá rọ́ mi pa aha ṣe eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn tó bá ti lè jẹ́ pé ẹ̀ ń ṣàríyànjiyàn nípa Allah láì nímà láìsí lórí ojú ọ̀nà mà láì ní tírà kan tí ń darí yín tẹ́wọ̀n ń kọ́ pàkọ́ sí òdodo àmọ́ tẹ́ ń dojúkọ ẹni tẹ́ fẹ́ ṣì lọ́nà nítorí kẹ́lẹ́ bá a máa ṣì wọ́n lọ́nà kúrò lójú ọ̀nà Allah ìyà tí ó jẹ yín láyé nìkan àdójútì lọ́la al-qiyama ẹ̀ sì tún nípìn nínú àwọn àyà eléyìí tí ó jẹ àwọn ọ̀daràn bíi tiyín tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ lùkìyàm. dhalika bima qaddamat yadak. eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí ní o ti fọwọ́ rẹ méjèèjì tì síwájú olúwa lo fọwọ́ rẹ méjèèjì tì síwájú torí nu mo fi ṣiṣẹ́ mo fi ṣiṣẹ́ mo fi ṣiṣẹ́ ti gbogbo oríkèé ọwọ́ là ń fi ṣiṣẹ́ tọ́pọ̀ jù torí àwọn ṣe yìí pé bima dhalika bima qaddamat yadak nítorí pé ọwọ́ òun ló ń ṣiṣẹ́ jù wa anna Allaha laysa bidhallamin lil'abid àti pé Allah kìí ṣe alábòsí kan sí àwọn ẹrú rẹ̀ kìí ṣe àbòsí kan sáwọn ẹrú rẹ̀ ẹ̀yin lẹ́yìn àmọ́ yín sí ẹ̀yin lẹ́yìn àmọ́ ara yín. Si, allahu kì í ṣàbòsí sẹ́nìkan wa anna allaha laysa bi dhallamin lil abid ilé ẹjọ́ méjì wà ibì kan ń lo ṣẹ̀ríyà ibì kan wọ́n tako ṣẹ̀ríyà gẹ́gẹ́ bí mùsùlùmí gbọ́lọ́gbẹ́jọ́ rẹ lọ ilé ẹ̀kọ́ ilé ẹjọ́ ti àṣẹríyà kí ló dé tó ní lọ sí ilé ẹjọ́ tọpọlọ àtọwọ́dá òní lọ́bẹ̀ nítorí pé àmì ti fi hàn ike tó o bá lọ́bẹ̀ kò sí bódodo rẹ tó wà lórí rẹ bí ó ti ṣe lágbára tó kò ní fẹ́ tà lọ́dọ̀ wọn òdodo yun kò ní fẹ́ tà lọ́dọ̀ wọn kí ló dé nítorí pé tí o bá ti jẹ́ nílànà Allah àyè wọn náà ti tó mele yìí ó ti tó mele yìí wọn mọ̀ kọ́ alábòsí lọ́mọ yẹn ọgọ́rọ́ ọmọ yẹn àwọn èso olódodo oníjàmbá lọ́pọ̀lọpọ̀ wọn èso ẹni tó ṣe fọkàn tán. tẹ́lẹ̀ báyìí wa olúwa kì í sálábòsí o wa minan nasi man ya'budu Allaha ala harf olúwa ní bẹ nínú àwọn èèyàn ẹni tí ń sin Allahu lórí iyèméjì ala harufin gbogbo gbàgbọ́ wọn orí ahọ́n lọ́ma kò dé gògóńgò amọ̀sibọ́sí yọ sọ̀kalẹ̀ sínú ala harufin tí bá ń janu ó lè fẹnu wú géètì ṣùgbọ́n tó bá ti kan ẹ̀kọ́ nípa ntí. E ọkọ tó sì tàtàrà rẹ̀ tọgbà gbogbo páálí tí wọ́n bá tọrọ lọ́dọ̀ rẹ̀ wípé ẹ̀kọ́ rẹ̀ tó kọ́ tó ṣetán láti ṣiṣẹ́ tí ó jẹ́ kẹ́kọ̀ọ́ yẹn kó túbọ̀ bùyàrì sí kó gbòòrò sí kẹ́sì islam náà kọ́ lọ wájú sí yọ sọ pé tí o bá ti ní dí mi lọ́nà gbádùn tí ò ní dí mi lọ́nà wàhálà mi bó ni ó sì jẹ́ tí wàá jẹ pé nítorí kọ́ ọmọ bá ṣe wàhálà torí kọ́ lè bá gbádùn láwọn àfiọ́lẹ̀ pé kọ́ ọmọ mùsùà bó bá ṣe wọ́ kó ṣe àwọn ẹ̀rí ọ̀sáyèrè ọ̀sáyèrè. ومن الناس من يعبد الله على حرف ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ẹ pé sísìn tó ń sin sísìn mùnàfíkì ni gbogbo subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah gbogbo ìtàn ń wí jáde yẹn wọ́n ń wí nítorí kó lè rẹ́ni tó ń fi jàǹbá ni kì í ṣe kó nígbàgbọ́ sí ti ń wí gbogbo ìmánì rẹ̀ orí ahọ́n lọ́mọ. Olúwa dákun má ṣe tiwa bẹ́ẹ̀ ó yẹ kí ìmánì kọ́ra ìjókòó lọ́kàn rẹ̀ ìmánì kó gbanú ẹ̀mí rẹ̀ jókòó eléyìí ni ó ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ni tí ó máa ṣẹ̀sìn dáadáa òun gán gán gán gán ìní ó jẹ́ sábàbí tí ó jẹ́ àtẹ̀gùn fún ọ títí dé àlùjánnà torí ẹ̀ ọ lọ ṣàbẹ̀wò àwọn kan nínú àwọn ẹrú Allah wọn ṣàbòsí sẹ́nìkan àwọn náà gbọ́dọ̀ bẹ̀rù àbòsí látọ̀dọ̀ rẹ torí kíá táwọn náà bá ti gbọ́ wọ́n máa yá àwọn mùsùlùmí òhun náà ló ṣe àwọn ṣe dáadáadáadáa lè báyìí àwọn náà ò ní fẹ́ kó bàjẹ́ àmọ́ ìmánì lórí ahọ́n lásán ìmánì lórí ahọ́n iyèméjì lásán ló ń gbé ká kí ló ń sọ jáde lẹ́nu kí ló wà nù rẹ eléyìí ọgbàgbọ́ kò gbàgbọ́ torí ẹ̀ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n sọ pé àyà yìí sọ̀kalẹ̀ nípa àwọn mùnáfìkì mùnáfìkì ètò gajù nínú ìròyìn rẹ̀ ni pé bí ìta ṣe rí kọ́ nínú rí bóde wọn ṣe rí kọ́ nínú wọn rí ara tọ́sọ̀yàn di mùnáfìkì irú ìtàwọn olóṣèlú láyé jọ tó máa fi dá orin láàrin ara wọn tó máa gbọ́wọ́ sókè pé báyà àwọn fẹ́ fi àtìlẹ́yìn hàn sẹ́gbẹ́ tí wọn ò ṣe ẹgbẹ́ òṣèlú méjì lọ́wọ́ à ń gbà tọ́ ẹgbẹ́ dẹ́mà àtẹgbẹ́ kejì tó ń bá wa fẹ́ parọ́ sọ yìí pé òun ò sí ń dẹ́mà torí pé àwọn alátakò ni wọ́n ka mábìkan báyìí tó o bá ṣọ́ra wàá jẹ gba tẹ́rùn lè nítorí pé ọba àwọn sẹgbẹ́ tiwa so wọn á ní tó bá pé tiwa ló ń ṣe já rọ́wọ́ rẹ lókè táwọn náà bá nà wọn wọn bá fi hàn pé ẹgbẹ́ alátakò làwọn ń ṣe tí ọ̀gá alátakò tó ní kí wọ́n náwó kè tó máa hàn pé ẹgbẹ́ táwọn làwọn ń ṣe tó bá ti pẹ̀ǹdà tó tó ju rẹ̀ ọ̀tọ́ ẹ̀yìn ẹ rí i pé nǹkan tí ẹ gbọ́ yọ yà yín lẹ́nu wọ́n kàn náwọ́ ni wọn ò sí pẹ̀lú yín wọ́n á dárin pé bọ̀rọ̀ wọ̀ mí òkúkú dénú mi dẹ́ máa mọ̀ wá yàní pé ẹgbẹ́ tó takú tiẹ̀ mọ̀ kàn kè lásán ntí òsì lọ́kàn mọ̀náfìkì ni mọ̀náfìkì máa ń sọ mọ̀náfìkì ọ̀sọ̀ pé ń gbàgbọ́ kọ̀ gbàgbọ́ mọ̀náfìkì ọ̀sọ̀ pé ń ta nabi Muhammad sallallahu alayhi wa sallam kọ̀ tẹ̀lé títakò ló ń takò mọ̀náfìkì ni afẹ̀jẹ̀sínú tutọ́ funfun jáde tó bá pàdé ẹ̀yìn yọ sọ pé tìyín ló ń ṣe tó bá tún pàdé àwọn alátakò yín ó ní tiwọn ló ń ṣe mú kan bàbá alágbádá pé ibi tá yé yín là ń yí lọ gbàtà rí yín aṣọ pàǹbẹ pẹ̀lú yín sẹ́lẹ̀yìn mú yín máa wá wa ká bàbá sì ráwọn eléyìí náà ta pera wa lára wọn só burú ni àní ká jókòó jẹ kálukó jókòó lálàáfíà sálàáfíà wa ń bẹ nù múnáfíkì sálàáfíà ń bẹ tọ́ eléyìí túmọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ lórí yazid wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ lórí yazid àbí ọ̀sọ̀kalẹ̀ lórí shayba ibn rabi'a shayba ibn rabi'a wọ́n nítorí rẹ̀ ní àyà ìsọ̀kalẹ̀. nítorí pé arákùnrin yìí ó jẹ́ ẹni tó ṣe wípé ó gbẹ́sìn Islam kótó di kí wọ́n ṣe sọ̀láàtù Zuhr nígbà tí Allah wá fi iṣẹ́ tuntun ránṣẹ́ sí ànàbì sallallahu alaihi wasallam tó rán ànàbì báyìí lórí ipò tí ànàbì wà nígbà tí iṣẹ́ ń sọ̀kalẹ̀ fún un. eléyìí ó fi hàn wá pé arákùnrin yóò gbàgbọ́ tẹ́lẹ̀ náà ọgbàgbọ́ ṣáájú sọ̀látù zuhr kọ̀pẹ́ kò jìnnà ní iṣẹ́ tó lùwà máa fi ránṣẹ́ ló dé iṣẹ́ yìí wá dé tàìdé lọ́ba tó lò ṣe islam kí la kó kọ rẹ̀ ṣàyíbá múnú rọ̀bìyà abu sa'id al-khudiri radiyallahu anhu. àwọn sọ pé àyà yìí sọ̀kalẹ̀ lórí arákùnrin kan arákùnrin yìí jẹ́ ọ̀kan nínú àwọn Yahudi ó ló ń gba ẹ̀sìn Islam ó ní àdọ́mọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò kó jìnnà lójú bá fọ́ mùsùlùmí tuntun ojú fọ́ owó rẹ̀ tún pòórá ó ti ní kò ní má. fìtílà tiẹ̀ ti fọ́ ẹ dákun ẹ dákun ṣáájú kó o tó gba ìsìláàmù ríríran ló ń ríran ṣáájú kó o tó gba ìsìláàmù ó ṣeéṣe kọjá pé ohun tí ẹ wálé fúngbà pípẹ́ nǹkan kan ò ṣe dúkìá òun òun wá gba ìsìláàmù ojú fọ́ dúkìá tún parun. Ah ọ̀rọ̀ yìí ó pè fún fura o lọ́ba wò pé islam gan ló bí aburú fọ̀ lọ́ba wa bá nabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní wa nabi tú mi lẹ̀ <laughs> ẹ sì bá nabi solókun ẹ tú mi lẹ̀ ń wò ṣe má bí ẹni tí àwa náà pèsè islam ó wá fi hàn kó n ti gba islam olùwà bá gbàdánwò dùn. bàbá ti pẹ́ ń rí ja kò rí ja má ó ń rí ṣe kò rí ṣe má ọ̀nà ti là ó dí ẹ rí yọ wà báyìí nìkan ẹ dákun kí lẹ fún mi jọ́sìn ẹ gba káyà yẹn ẹ má kó bá mi ẹ má kó bá mi bàbá ẹ má ẹ má kó bá mi <laughs> ẹ dákun wọn kó bọ̀ Islam lọ́gà à eléyìí ọ̀dà o kọ́ dẹ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. zero one one bá yí ló ń bá gbèsè ayé zero one one sí zero méjì sí ń sí a zero zero half one <laughs> kò pé ọ̀kan ni islam kan islam ìfa burú fún yàn àmì ẹ̀ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ máa bá gbà yìí nìyí. gbogbo ìgbà tó lọ́wọ́ bá kọ pé nǹkan sì ọ yóò sì ọ nà ẹsẹ̀ gba islam ẹsẹ̀ jáde nínú islam ọba àti ẹ̀ má ṣe islam ni tí wọ́n bá ṣe oṣù ọ̀sẹ̀ nígbà wọn ṣe kèfèrí nǹkan ṣe wọn ni ebi nǹkan ṣe wọn náà ni wọn fi sùn lóru àbọ̀ ọmọ bẹ́ẹ̀ ni nǹkan ṣe wọn iná wọn fi jẹ́ yóò létí bora ní ti wọn ni òjò wọn gbádùn tí wọ́n fi ń kàkè sọ ara tí wọ́n bá ti mọ̀ kí nǹkan ọ̀sẹ̀ wọ́n jáwọ́ ń di ìyà òun fi ìyà jẹrẹ pọ̀ àhà àsìkò tí gbogbo èèyàn ń sùn ọ̀ ń pariwo alákèso ara gbogbo èèyàn ń sùn òun fún ọ̀ ń bẹ́ láì sọ̀pọ̀lọ́ ọ wá ní nǹkan ò sí ọ nǹkan ti sí ọ kọjá àbíkẹ́ àfọ̀ akramakumullah ọ wá ní ìsìláàmù tó gba ẹ dákun ẹ tú mi lẹ́ o ya Rasulullah ẹ tú mi lẹ́ o ẹ ní sórí ibú ẹ tú mi lẹ́ o yọ̀ọ́dà fẹ́yìn náà ẹ tú mi lẹ́ o yóò bá lẹ́ o anabi sallallahu alaihi wasallam ni a ah, innal islam la yuqal wọ́n ètú yẹn lẹ́ǹdì islam ó ti gba ó ti gba náà nù a ah, mi àrọ́ràn eléyìí ga pọ̀ nígbà mọ̀ gbà tí gbogbo nǹkan dàrú ẹ tún ní mọ́kò ń ok tí wọ́n bá ní àwọn tú ọ lẹ̀ kọ́ ọ máa báwo la ti ṣe fẹ́ sí pẹ̀lú ẹni tí ò ti kù táà ní bá orí pàdé lọ́rùn sóṣèṣe ọrùn rẹ náà lórí rẹ ọmọ wà má wulẹ̀ tìran aburú má Islam aburú tó sí ọ ọwọ́ rẹ náà ló ti wá Islam kì í fa aburú sèyàn aburú tó sí ọ ọwọ́ rẹ ló ti wá ọkùnrin wa ni inni lam usab fi dini hadha khayra tí mo ní mo gbà yí ẹ̀mí ò rí rere ń bẹ̀ o. lérí ẹyọ kan báyìí ìrìn ojú fọ́ dúkìá parun dúkìá kpọrọ ọmọ kú anabi ni ya yahudi innal islama yasbiku rijala kama yasbiku naaru khabatha alhadidi walfidati waldahab ìwà arákùnrin yìí islam máa ń fọyàn mánì. kìí ba tèèyàn jẹ́ gẹ́lẹ́ gẹ́gẹ́ bí iná tí ṣe máa fọ ìdọ̀tí ara rin ìdọ̀tí ara wúrà ìdọ̀tí ara fàdákà bí iná ṣe máa gbọn gbogbo ẹ̀ dànù bẹ́ẹ̀ ni islam máa fọyàn ma kìí ṣe islam ni ọ̀wọ́ àbàtì ẹ̀ jẹ́ ọ̀gbádùn olùwàbà sọ àyà ìkàlẹ̀. ومن الناس من يعبد الله على حرف wọ́n bẹ nú àwọn èèyàn tó ṣe pé wọ́n ń sin Allah lórí ahọ́n lásán ni orí ahọ́n lásán ni iyèméjì ni wọ́n fi ń sin Allah tẹ́ bá fẹ́ mọ̀ bẹ́yìn náà gbàgbọ́ bẹ́ẹ̀ gbàgbọ́ ṣé kìí sẹ́yìn láyà yìí ń báwí ẹ wo ìhà tẹ́ ẹ̀ máa kọ sádàáwò tó bá dé ṣé ẹ máa tẹ́wọ́ gbà pé Olúwa ló mú wa ṣé ẹ sì fajúro sí Allah ṣé ẹ mọ̀ pọ́dọ̀ rẹ̀ ní aburú ti wá ọ̀dà tí èèyàn bá jẹ́ pé owó lọ́ba ní owó yìí wá pọ̀ àsìkò tó wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ mójútẹ́sìn rẹ̀ tó rẹ́sìn ní ọ̀sẹ̀ kù. lọ́ba bẹ̀rẹ̀ sí ní mójútó islam ṣùgbọ́n sí ìyàlẹ́nu kò pẹ́ kò jìnnà lọ́ba ń dolówó àtijọ́ owó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dínkù ọ̀nà rírí ṣe rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dí kí lẹ rò pé ó ṣe yóò ní ẹ̀sìn islam òdodo tẹ́ ẹ ní kò ń ṣe yìí lọ́fẹ́ kó bọ̀ ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ti tóun torí pé alákòóbá nìyí. ẹni pé wọ́n ṣe islam òdodo dúkìá òun sì ń bàjẹ́ ok tó máa ń ṣe islam jágbajàgba sọ́ọ̀mọ̀ yìí pé islam tó ló ń ṣe tí ọ̀yàn rántí kò sí ládàá tó gbà mẹ́ wọ́n á ní kó dúró di islam ọwọ́ á nígbà náà lówó rẹ̀ ń bàjẹ́ sọ́nà tó wá là fún ọ ni wọ́n á túmọ̀ sí wípé o kú oríire àbò o kú palẹ̀mọ́ orí ibú sẹ́yìn ọmọ kó ló wá máa dáyàn wò àdánwò tó lùgbàgbọ́ òdodo òun náà ní kí n títí ń bọ́ sí kọ́ mọ́ bọ́ sí ma àdánwò tá láìgbàgbọ́ òun náà ní kí n tí ò bọ́ sí kọ́ mọ́ bọ́ sí kọjá sísọ lọ́nà tó ṣe yí pé bí nǹkan ṣe ń dá fún kọjá sísọ ní ó gùn lè tí ó fi tètè jẹ́ ẹni tó ṣe wípé yóò mọ wò pé òun ò ní gba islam láéláé òun ò ṣe islam ẹ wo bó ṣe dáa fún un tó ẹ wá tún ní kó òun ṣe islam bẹ́ẹ̀ olùwà kọ́mọ́kọ́ àdàsá ìdá anabi sallallahu alaihi wasallam wàtán sàlàyé fún Yahudi báyìí àyà ìwà sọ̀kalẹ̀ wípé wa minan nasi man ya'budu Allaha ala harfin wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé ọ̀rọ̀ orí ahọ́n lásán ní ìgbàgbọ́ òdodo wọn tí wọ́n fi ń ṣẹ̀sìn ìgbàgbọ́ wọn kò ráàyè sí gògóńgò ámbọ̀sibọ́sí yọ bọ́ sínú. kódà a rí i pé púpọ̀ nínú àwọn èèyàn tó ti jẹ́ mùsùlùmí tó bá ti lè dá fún wọn báyìí wọ́n pa ìsìláàmù tì ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ ẹ̀sìn wọ́n ń ṣẹ̀sìn káwọn ó fi lówó ni tó bá yẹ pé wọ́n bá ṣẹ̀sìn fi lówó kò yẹ kó lówó tó bàbá tí ń síwájú yín nu sọ̀lẹ́ nítorí pé owó tó ní àwọn èèyàn ò tún yẹ kó wá fún lójoojúmọ́ ó yẹ kó jẹ́ pò ní ìmánì rẹ̀ dàgbù ebi ìmánì náà ni òsín ní fi ń dàgbà sára kò sí túlẹ̀ fáwọn tí yà ń jẹ mí a máa pò nìkan nìyà ń jẹ mí. eléyìí ni nǹkan tí àyà yìí ti ń tọ́ka sí níbí ìpè ń bẹ ẹnu àwọn èèyàn àwọn tó ń pè ẹ̀sìn tí wọ́n ń ṣe fún Allah ọ̀rọ̀ orí ahọ́n lásán ni o iyèméjì ni wọ́n fi ń ṣẹ̀sìn wọn. فإن أصابه خير خير اطمأن به تريري بس لسي yọ fọkàn balẹ̀ pé àwọn onífi islam yìí lẹ̀ àwa gba islam kálífà kú lórí ẹ̀ ní ẹ̀ bí nǹkan gidi ni. وإن أصابته فتنة انقلب على وجهه táburú bá ti ṣe báyìí ó lòun ṣe ìsìláàmù ó fi ìsìláàmù rẹ̀ ìtẹ̀síwájú ń diẹ ó fi rọ̀ sára kọ́ máa dáa fún mi tí ó ti dáa fún kọ́ yóò fi ìsìláàmù lẹ̀ ma أكثرهم اليوم wọ́n pọ̀ bàjẹ́ lónìí láwùjọ àwọn ẹni tí ń sin Allah ọbẹ̀ wọn pọ̀ bàjẹ́ ẹ ra àwọn ẹni tó ṣe é pé ọkàn wá mọ́ṣáláṣí nígbà tí wọ́n á ń wá ó fi sun kó lè dáa fún un yóò ti wá fi déètì kan kalẹ̀ fún rẹ̀ tó bá fi lè lọ mọ́ṣáláṣí títí fóṣù mẹ́fà tádùú ọba fi lè gbà mọ́ṣáláṣí ọ̀fọ̀ múra rẹ̀ láéláé torí pé ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn tiẹ̀ orí ahọ́n lọ́mọ tí ẹ bá ti lè fọwọ́ sọ̀yà fún un pé tòun ọ̀ máa dá a lọ láéláé òun ní padà wá mọ́sálásí mọ́ ẹni tí ń wá mọ́sálásí kìí ṣe mùsùlùmí tuntun o àdánwò àjálù àrélù àgbákò ọ̀sẹ̀lẹ̀ lọ́dẹ rẹ̀ gbogbo ọ̀nà tí ó fi fi islam yẹn lẹ́nu ọmọ wa. tẹ́lẹ̀ ìbá yé wa ajá yí pé àdánwò àti dáadáa nínú ìgbésí ayé ọmọ èèyàn méjèèjì ni wọ́n máa ṣẹlẹ̀ sí ọ bóyá ọsẹsìn àbọ̀ ọsẹsìn ọjẹ mùsùlùmí ọjẹ mùsùlùmí o mójútó ẹ̀sìn Islam o mójútó ẹ̀sìn Islam ọ̀rọ̀ pé kádàáwó ọmọ sí ọ kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ kódà àdánwò pọ̀ fún wa ní gbogbo gbàtà bá jẹ́ mùsùlùmí tó mójútó ẹ̀sìn anabi muhammad sallallahu alayhi wa sallam olólùwà máa dán wa wò bí imáni wa bá ṣe lágbára tó bá a bá ṣe pọ̀ nígbàgbọ́ tó bẹ́ẹ̀ làdánwò wọ́ gà torí ẹ̀ lànà bí fi sọ pé àwọn ẹni tá dánwò wọn tí ó ga tí ó ka màmá jù làwọn al-anbiya àwọn ànábì lẹ́yìn náà ni al-amthal fal-amthal àwọn ẹni tó tún da àtàwọn ẹni tó tún da jẹ́mọ́ ọ̀dọ́wọ́ wa àdánwò ọ̀sẹ̀lẹ̀ olùwà ni ahasiba an-nasu an yutraku an wọ̀hún láàyò fìtẹ́nu táwọn èèyàn rò pa fà wọ́n lẹ̀ kọ́ máa jánu fánu sọ́kọ́ àgbàgbọ́ láì jẹ́ pé a dán wọn wò ọ̀la ìkọ̀ lè ṣẹlẹ̀ olùwà dán wa wò náà olùwà ni wọn lọ́kọ́ lè fẹ́tẹ́ lẹ́dí iná mi ń kọ́bìlì a ti dán àwọn ẹni tó síwájú wọn wò á dẹ́yìn náà wò fẹlẹ́ yàlẹ́mẹ́ nà lọ́hùn lẹ́dí iná sọ́dọ̀kù wàlẹ̀yàlẹ̀mẹ́nà kẹ́ẹ̀dìbì olùwà mọ àwọn ẹni tí wọ́n sọ òdodo nígbà tán láwọn gbàgbọ́ olùwà ó sì tún mọ àwọn ẹni tí wọ́n parọ́ pa gbàgbọ́ olùwà dákun má ṣì wá lóko rọ̀ ẹni tí wọ́n gbàgbọ́ lódodo inú àdánwò làṣírí rẹ̀ òtútù ẹni tó gbàgbọ́ lódodo inú àdánwò làṣírí rẹ̀ òtútù ṣe yìí mọ̀ àwọn àdánwò ránpẹ́ ránpẹ́ róńdó tí máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣìnà. obìnrin wọlé ọkọ ó ti wá sọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta kẹrin ó fi lọ ọdún méje kò lóyún ambọ̀sibọ́sí yóò bímọ. kápẹ́ wọ ni irú nǹkan yẹn ṣẹlẹ̀ sí báwo ló ṣe máa hùwà báwo ló ṣe máa ṣe sọ́ọ̀kà kún pé tó nítorí wọ ọlọ́ọ̀ ló ṣe ìsìn ní yé pè títí tí ó fi jẹ́ pè wá nínú èèyàn ọgọ́rùn-ún tíró àdánwò yìí bá ṣẹlẹ̀ sí láti máa rí èèyàn kan tí ó sọ̀rọ̀ nǹkan èèyàn mọ́kàndínlọ́gọ́rùn yòókù wọ́n jáde sọ̀rọ̀ ara wọn ni ẹni tí ó lọ sin òòṣà ẹni tí ó gbẹ́bọ ẹni tí ó lọ sùn ti àṣetọ́ni lọ́rùn ẹni tó ṣe pé yóò forí jágbóògùn lọ ẹni tí ó máa wá ọmọ ifá bùnmi ẹni tí ó máa wá ògúnbùnmi ẹni tí wọ́n máa wá ọmọ ẹ̀yọ́ ọ̀sùn ẹni tí wọ́n máa wá gbogbo àwọn ọmọ àdánwò nítorí kó lè bá a jẹ́ pé ní òfin làwọn lágàn gbogbo ẹnu àmọ́ wa ìwọ́tọ̀ wa sọ pé ọgbà gbọ́ ìmánì rẹ òyìn gẹ́ ọmọ aráyé wọn ò tún fẹ́ bà ìmánì tiẹ̀ gangan jẹ́ ẹyọ kanu ọgọ́rùn-ún wọn fẹ́ bàjẹ́ wọ́n lè sọ fún ọ pé hey ṣé ìsìláàmù tí yín tẹ̀ ń ṣe yìí ṣé ò ní hàn yín lé mà báyìí ìsìláàmù mọ́ ṣáájò ìsìláàmù mọ́ lọ bá àwọn ẹni tó lu akọ ayé lé lọ́wọ́ tani náà <laughs> so ẹ láwọn kan olùwà akọ ayé lé wọn lọ tani ẹni náà ẹ rí i pé bí ìwọ kọ́ bá dúró lórí ìmánìyàn digbí wọ́n fẹ́ rí àwọn ohun ṣé gbogbo tí gbogbo èèyàn sọ wọn ọmọ sọ náà ni ẹ̀yin nìkan náà lẹ́gbọ́n ìsìrí yín bá wí ọkùnrin lẹ́yìn ilẹ̀ yín tètè sú àmọ́ àwọn òbí. torí ẹ wọn ní bàbá kan bàbá tí ì bá tì ní ẹjẹ àwọn lọ rí ìyá kan kò mú tì ní ẹjẹ àlọ bá ẹ dákun àwọn èèyàn òfò bàbá òfò sáwọn ni ó yí kádàrá tí àdáwò bá fi lè bá yín ńjọ́ náà lẹ́ mà ṣe ní mani. abẹ́ ní mání ẹ rí i pé ìmání ẹlòmíì ojú ayé ni kò dénú gbogbo bí ṣe ń sọ pé ọlọ́run náà là ń bẹ̀ yóò kú fún alọ́mọ tó bá fẹ́ fún alọ́mọ kí la fẹ́ fi ṣe a lè túláṣì olúwa kó ṣe nǹkan tí ọba ti fẹ́ ṣe ọkàn rẹ̀ ó sì máa sọ pé àbí kí n dá wọn lónìí bó jẹ kólú ẹ ọmọ ma lọ síra rẹ ah, ọdún méje náà sáwádà ó rí i pé imani rẹ yóò máa fi ọ wọn náà máa fi ọ wàá gbìyànjú láti má sọ ti ń jà lọ́kàn rẹ ń jáde èyí tó ń ṣe tó hàn tó jẹ imani òdodo ara rẹ tó tún kó padà lápá nínú tí ó fi lé èyí rádaràda tó fẹ́ máa ba tiẹ̀ jẹ́ náà kan rẹ̀ ń dà eléyìí pàtàkì jama kí àdánwò tó dé èyí mà sẹ́mi náà gbàgbọ́ lórí ahọ́n lásán ni àmọ́jọ́ tá àdánwò bá dé àdánwò yìí kì ọ́ ó mú ọ kò rí tiẹ̀ bàjẹ́ àdánwò yìí náà kò tọ́ náà ìmánì rẹ tún lágbá sí ni ó rí bí ìdínilá ọ̀kẹsẹ̀ jánà ni so lágbọn abẹ́yẹn já kíyè sára adáwò ń ṣe wá o àmọ́ bò ó là á ṣe mọ̀ fún Allah ẹ ra àwọn ẹni tó súnmọ́ yín àwọn tẹ́ ń pè lọ́rẹ̀ẹ́ àwọn tẹ́ ń pè lálábàáṣe alákòóbá lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn ò ní Islam Islam orí ahọ́n ni làwọn náà fẹ́ tà fún yín ẹnìkan ní wá lọ́la ọ̀la náà nìkan yẹn ni màá fi lé ọ lọ́wọ́ òun ti ń wá tó ẹ̀mẹ́ta wọn wá ní kọ wá lọ́la ọ̀la náà ni lọ́ba ìsúndé lọ́ba ní cash àti fẹ́ lòun ó ti àti gbàgbé pé mo ṣàdéhùn fún àti fẹ́ lòun táwọn kọ́ àdánwò ńlá ni nítorí ti ń wá tipẹ́ tí wọ́n á sọ fún ọ látàrí àánú ikú ọ̀la láàfún ó tún wá débẹ̀ lọ́la wọn láti fi sọwọ́ sẹ́lòmíì ṣé ọ̀sẹ̀ pè lásán àbò tún sẹ́jú bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ bọ́ǹbù mẹ́pè ọ̀sẹ̀ bọ́ǹbù mẹ́pè ara àdánwò ni kọ́yẹ́ kó ṣépè inna lillahi wa inna ilayhi raji'un ó ti tó ọ torí olúwa ọ̀dàn wa wò inú àdánwò la wà lójoojúmọ́ tẹ́ bá kọsẹ̀ àdánwò tẹ́ bá forí gbá àdánwò ni tí kankan bá ṣe yín àdánwò so eléyìí túmọ̀ sí pé kákìyèsí ṣé kìí ṣe mùnáfìkì ìmánì níbẹ̀ pẹ̀lú àwa náà ẹ rí i pé tó pọ̀ nínú àwọn èèyàn mùnáfìkì ìmánì ni wọ́n ń gbé ká tí nǹkan bá ti ṣe wọ́n báyìí wọ́n yìí fi máa ta ni wọ́n yìí fi máa lọ. pé ayé ayé ayé báwo ẹ ní ọba tó di orogún ìyá òun ni ó ìyá òfò yìí ó dìgbà ọba tó pa òun ìyá tí ò lọ́wọ́ nù nǹkan tí ń ṣe ọ́ ìyá tó ṣe kéta ara rẹ̀ ní báyìí ẹ̀hẹ́n torí wọ́n ní wọ́n fẹ́ kéde ọ̀rọ̀ ìmẹ̀gbẹ̀yẹ́ ònlẹ̀ fọ̀rọ̀sọ̀tì yìí hẹ́tà ìdáfàtà amúrún ẹ̀ẹ́tàbẹ̀lẹ́kọ̀dárọ̀ wọn láláì lérò èèyàn gbogbo àǹfààní rẹ̀ ní máa fi ráre títí tí nǹkan bá bọ́ ọmọ lọ́wọ́ tán yọmọ abúkádàrà sàmúlò àkókò tó ní sàmúlò agbára tó lù wá fún ọ sàmúlò ìyànjú tó lù wá fún ọ mọ wàá pé ẹnìkan ní í ṣe ọ ọmọ èèyàn máa ń gbìyànjú ni láti tún tèèyàn sí ọmọ èèyàn máa ń gbìyànjú láti bà tèèyàn jẹ́ kó a tó lù wá bá fún kálukú ṣe ẹni tún tiẹ̀ ṣe ó dìgbà tó lù wá bá fún ṣe. ẹ ń fẹ́ ba tiẹ̀ jẹ́ tólú ọba fún ṣe kò ní rí tiẹ̀ bàjẹ́ ojú ọ̀nà kó ń fẹ́ ba tiẹ̀ gan ni ọba tara rẹ̀ je. torí ẹ kí sara o kí imani wọn má jẹ imani rọ imani àwọn mùnáfìkì imani ológeere tó ṣe pé ẹnu lásán lọ́wọ́ kò dénú síbẹ̀síbẹ̀ tádàn ò ń ṣe ọ Islam ó sọ pé nítorí pé mo gbà fún kádàrà. Imani mi èsì ta hàn lásán kí n wá gbẹnu lọ́wọ́ bí ẹni gbé ẹnu rẹ̀ falágbàfọ̀ pé kí wọ́n bọ̀ jẹ́ láró kẹlà ó tún sọ̀rọ̀ jáde nǹkan báyìí báyìí ṣe mi o ìmọ̀ bọ́yá nìkan mú oògùn rẹ̀ torí tó bá dákẹ́ tara rẹ̀ ó bọ̀ dákẹ́ wọ́n wá wo oògùn lọ sídìí nítorí wá sí wọ̀ bákan náà. owó sọnù lọ́wọ́ mi báyìí báyìí ibi báyìí mo gbèsè àìbámọ̀ tẹ́nìkan bá bá ń rí kìí ṣe pọ́ kàmára ni wọ́n ń sọ pé o ní ìmánì ó sọ ní ti ń ṣe ọ́ torí pé Allah lè ṣe rírí Allah lè ṣe owó rẹ̀ yẹn ní rírí bẹ́ẹ̀ náà ni o lè sọ pé tọ̀ mo ti fẹ́ yàwó tọdún mélòó mo ti fẹ́ yàwó tọdún mélòó mo ti lọ́kọ tọdún mélòó àbí mà. ìmà bóyá ma àdúrà kan eléyìí tá a lè máa ṣe tí Allah fi ràn wá lọ́wọ́ ẹ̀rí táwọn èèyàn máa béèrè síbá àná la ni ẹ má lọ lé gbẹ́bọ nítorí pọ́ùn wọ́ ma àwa ò wá ní mọ nǹkan míì tá a lè kọ́ nǹkan míì tá a lè kọ́ tó fi ní lùgbà àmọ́ ńgbà tó sọ̀rọ̀ èmi ò kúkú mọ̀ èmi sa tinú márùn Islam dáa púpọ̀ aburú ń ṣe mí báyìí ọ̀nà àbáyọ wà tí islam ti là kalẹ̀ torí ẹ̀ á rí ara rú àwọn dáadáa olúwa ti ní kó ṣiṣẹ́ fáwọn míì ńgbà wọn dúró déédéé lórí imáàní wọn ọmọ lọlé ọkọ ó ti lé lọ́dún márùn wọn gbọ́ kó ní da àwọn èèyàn láàmú òun náà ni pé gbọ́ ti gbọ́ kílẹ̀ ti gbọ́ èwo wọn gbọ́ m gan A nǹkan báyìí báyìí ṣe mí níṣẹ́ mo ti yàgbẹ́ tó sùn kẹ́ dákun ẹ̀ràn lọ wọ́n bá ń wóògùn rẹ̀ àbí wọ́n tó o bá ń gbégbé kọ́ ti sọ ẹni tó lù wá fún ní ìmọ̀ nípa ní tó lè lò tí sì sọ jáde. so wọ́n bá ní ọmọbìnrin yìí o láti ìgbà tó ti lọ́lé ọkọ kọ̀ mà lóyún ṣùgbọ́n ìdùnnú àwọn wọ́n ní pé àìlóyún kò díjà alẹ́ rí láàrin rẹ̀ àtọkọ rẹ̀ ṣùgbọ́n ọdún márùn nínú ìgbésí ayé obìnrin lọ́ọ̀dẹ̀ ọkọ kìí ṣe wàsá torí pé ọdún márùn kò sí rà padà nípa bímọ àbímọ ẹ dákun ṣe é máa dúà kan tá lè máa ṣe tọmọbìnrin yóò fi bímọ bí idinilá ó ti bímọ báyìí pẹ̀lú àṣẹ Allah àdúrà tá nàbì fi kọ́ wa náà ni títà nàbì ọba ti tà lọ́dọ̀ rẹ̀ ti ìbílísù ní kọ́ máa retí ó sì dípò ti gba ti ìbílísù ó ti gba débì kan wọ́n gbọ́ kó bọ́ bá sì tún bí obi àgbákò nítorí pé èṣù bùn mi sọ́mọ́nu à Allah ló fún ọ àmọ́ gba junction èṣù oríta rẹ̀ ló ti gbà ọgbà ọmọ àfọlẹ̀ yín sẹ́fẹ́ yìí sọ pé tílé bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà eléyìí jọ ọmọ àlè lọ pẹ̀lú àṣẹ Allah ọmọbìnrin ti bí ma táwa bá jẹ́ pé ìmánì tiwa orí ahọ́n lásán lọ́wà wọn náà ti bá wọn forí kanlẹ̀ fún sìgìdì màpó ó ti bá wọn gbẹ́bọ lọ sórí ìta mẹ́jọ ó ti bá wọn tọ́ ìtọ́kùtọ́ lá ó ti bá wọn jí fi ẹfọ̀ kọ́fọ̀ ó ti máa fi bánu ní tó ń fẹ́ ò ní bọ́ sí i. nísìnyí ẹlòmíín ṣe Islam yìí wípé òun fẹ́ fi lówó ni gbogbo àdúrà rẹ̀ kò ju pé olúwa fún mi lọ́wọ́ kówó kúnlé kówó kúnánà kówó kún títì tọ́ba dé títì sí wọn ní jí aládùá kádùá. ó ti wá ṣe tó twenty years báyìí kò rí kọ́bọ̀ ju iye tí ń rí lọ sẹ́wọ̀n kérù rẹ̀ ó lè ní ó ti sú òun ó ti sú ọ àdéhùn wo lẹ lọ ní pẹ̀lú Allah ti fi ń sú ọ tí Allah ọ̀bọ pàdé ẹ síbẹ̀ yìí náà lẹ lọ sọ wípé qala rabbukum ud'uni astajib lakum mọ̀ ń pè kọ̀ dáhùn ẹnu rẹ̀ ń rùn ní ọjọ́ dáhùn ẹnu ẹ̀ òórùn tó bá ti fọ ẹnu ẹ̀ tẹnu ẹ̀ bá má kó máa dẹ́ ẹ lóhùn ah, mo ń fọnú dojúmọ̀ irú eléyìí kọ́ ọ̀rọ̀ eyí ọ wọ́n ọ̀gbẹ́sìn yìí àdúrà tó ń ṣe wọn ò ṣe lọ́nà tí ó fi gbọ́ tí ó fi gbà ìbílísì ọ̀gá wọn di ká sórí ibú òun bẹ gbà nítorí pé ọmọ tá a fi pè é ti di jẹni ìwọ sí ọ̀rẹ́ tí ìbílísì mẹ́sì jọ lọ máa wọ yàtọ̀ sí pọ́ ọkọ̀ láti tẹ̀lé olórí ńlá ìwọ náà kọ́kọ́ mà nípa báwo ló sì máa pe Allah àwọn arákọ̀ọ́lẹ̀ kan tó sọ pé ẹsẹ̀ sìkẹ́lì lówó ẹsẹ̀ sìkẹ́lì lọ́lá torí pé irọ́ ni gbogbo àwọn nǹkan irọ́ lásán ẹsẹ̀ sìkẹ́lì sóríire oríire ju gbogbo ẹ̀ lọ oríire ju gbogbo ẹ̀ lọ olóríire ni kó lówó ṣe wá kọ́mẹ́sì ṣe wá lólórí ibú torí ẹ̀ tá a fẹ́ fà yọ. ona ni pé a gbọdọ sẹsin wa ní ìṣe pórí ahọ́n lásán lọ wà òde gògóńgò à ń bọ̀sibọ́sí ipá àgbàpàdé nu wa ẹja kíyè sáàrin dáadáadáa ẹ ní sáláì máa gbọ́ lẹ́nu àwọn ẹni tó gbàgbọ́ bẹ́ẹ̀ ẹnu lásán ni ìmánì rẹ wà ìmánì rẹ ò dénú Allahu ọ̀fẹ́ ìmánì monafik. ìmánì òdodo ní fẹ́ mọ̀ ń fẹ́ kẹ́ máa ro nǹkan kan gbogbo gbà kò ní jẹ́ kẹ́ máa ṣìnà olúwa dá wa mọ̀ ọmọ àyè tí kálukú wa wà ọmọ àpò tó ní kálukú wa wà ó sì máa ti ń ṣe wá ju àwa gan alára lọ àwọn èèyàn tẹ́rí tó dáa fún tí gbogbo ti ń jà wá níyà tí ò jà wọ́n ń yà gbogbo ní tí kó pọ́njú bá wa kò sí fún wọn dípò kójú ọ̀pọ̀ wọn olúwa mọ̀ àwọn náà gbogbo dáadáa tí wọ́n ní táwọn ò fi rí pọ́njú tí wọ́n fi rí dààmú tí wọ́n fi rí wàhálà sọ́sẹ̀yìn Allah kò sẹ́yìn Allah torí rẹ̀ ìwọ náà fọkàn balẹ̀ tó bá ti ń bẹ Allah jẹ́ kọ́kàn rẹ̀ ọ balẹ̀ ní tí mò ń tọrọ yìí ọ̀sẹ̀ náà ni wàláhì ọ̀sẹ̀ wàláhì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni rírí ló ti ṣe fi hàn wá èyí kàn pé déètì fún Allah ya Rabb mo fọ́n twenty four hours <laughs> ntí mò ń fẹ́ yìí kọ́ bọ́ọ̀sì tí ọba bọ́ọ̀sì mo lè bínú a ọmọ wa rẹ̀ ọmọ wa rẹ̀ ntí mò ń fẹ́ òní bọ́ọ̀sì òní bọ́ọ̀sì olúwa ló ní pé ń ṣe ń tọ́ ń fẹ́ fún ọ àmọ́ nígbà tí mo bá fẹ́ ọ mọ tó máa lọ ọ̀hún òun lọ́ba alágbára ti ṣe ń tọ́ bá fẹ́ nígbà tó bá fẹ́ bọ́ bá ti ṣe fẹ́ ẹnìkan ò lè kàn ń pàṣẹ nǹkan kò sólù àyè tiẹ̀ kan ní pé gbogbo ìgbà tó máa tọrọ nǹkan kan jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ yọ gbà yọ sẹ yọ gbà yọ sẹ náà nínú hadith al-Qudsi Olúwa wa ni ana inda dhanni abdi bi èmi o ibi ntí ẹrú mi bá ń rò sí mi ni mo máa wà àwa là ń ṣera wa àwa là ń tún tara wa sí ìgbà tí wọ́n ń ṣàdúà kí ló ń rò lẹ́mìí àkọ́kọ́ ẹ tún di nǹkan kan mú olúwa kì í gbàdúrà tó bá tinú ọkàn fìfo jáde èwo lọ́kàn fìfo ẹnu ló ń ṣàdúà ọkàn ọ̀ máa bá lọ tàbá wo ọkàn àtàhán ọkàn ti ya ahán ahán ti ya ọkàn ẹnu ló kàn ń ya ara rẹ̀ ṣàdúà ọkàn ọ̀tọ̀rọ̀ pẹ̀lú ahán ọkàn òsì pẹ̀lú ahán Allah ní gbà o إن الله لا يقبل دعاء من كل قلب غافل لاهن Ànábì ní Allah ò ní gba àdúà o tí bá ti ń tinú ọkàn afọnufọ́ra jáde afọnufọ́ra agbàgbéra tọkàn ò sí pẹ̀lú ahọ́n Allah ò ní gba àdúà o kọ́kọ́ múyìn kú nù ọ̀rọ̀ rẹ gbogbo ń tọ́ fẹ́ tọrọ kó ọkàn rẹ wá kó náà máa bá ahọ́n lọ kọ́kọ́rọ́ káàdì ọgbà àkànù ẹlẹ́kejì ntọ́ wa ń rò nígbà tó ń ṣàdùà kínni tó ń rò pé ọ̀sẹ̀ yọ gbà àbọ̀ ń rò pé ẹ̀ tó àkú ti ń ṣe látijọ́ yìí náà kásá yọnu la kọ́mọ́tún la kó <laughs> ẹ ṣe fi bàbá bàbá baálé ilé wa ìní pè kọ́mọ pé ọlọ́ọ̀ ló ń pè ọba tó mọ tí ń rúwú yẹnu àyà rẹ tó lè gbé nǹkan kan pamọ́ sí Allah ò sínú ẹni tí wọ́n sọ fún ọ pé òun rò báyìí òun rò báyìí òun rò báyìí òun rò báyìí èmi kọ ẹ agbẹ́dọ̀ ọmọ pé èèyàn ló lè parọ́ fún ò tó bẹ́ẹ̀ tó ẹ jẹ́ káníyàn yàn dà pé tí mò ń tọrọ yìí yọ sẹ̀ pẹ̀lú àṣẹ Allah yọ sẹ̀ kọ́sá máa ti jẹ́sẹ̀ kọ́mọ́jà sípò ọ̀fẹ́ jákun ẹ̀bí kọ́mọ́jà sípò dáadáa tó ń rò pẹ̀lú àdúrà tó ń ṣeun pé yọ ṣẹ bí ìdìnnìlà yọ ṣẹ náà àwọn nǹkan wọ̀nyí a máa ń ṣàfẹ́kù rẹ̀ nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀ ó mú kí ìkọdínà gbígbàdúrà máa ṣẹlẹ̀ sí wọn. èrò wa sí Allah kò dáa ẹ̀yin lẹ fẹ́ kó ṣàánú yín ẹ̀yin rò pé kò ní ṣàánú mi ṣé yọ ẹ̀. òní sànù ẹ̀ ẹ̀yin lẹ́yìn fẹ́ kọ́ gbàdúrà yín ẹ̀yin lẹ́yìn sọ̀rọ̀ pé ẹ̀ kò ní í gbà ẹ̀yin mọ́ iye òjò tó ti rọ̀ tílẹ̀ ti mú yọnu láàánú ajẹ́ pé yọnu láàlẹ́vù iná lọ wà olúwa ẹlẹ́dàá ò ṣe fún eléyìí ran ọmọ èèyàn lọ́wọ́ ó fi sọ ìmánì ọ̀pọ̀lọpọ̀ wọn di ìmánì tí ń bẹ lórí ahọ́n tí ò dénú àdánwò sí wà ọgbọ́dọ̀ wà. ń ṣẹlẹ̀ sí mùsùlùmí yóò máa ṣẹlẹ̀ sí káfíìrì torí ilé ayé gan ilé àdánwò ẹ̀yin wá fẹ́ bọ́ ẹ fẹ́ là tẹ́ ẹ̀ bá lè bọ́ tán tẹ́ ẹ̀ là tán lọ́wọ́ àdánwò kó tiẹ̀ dínkù kọ́dà bí ìgbà tí ò sí má bí ọba tiẹ̀ dínkù tó bá ń kó tiẹ̀ dínkù díẹ̀ nítorí pé aburú ń sẹ́mi wọ́n bá mú díẹ̀ kó ń bẹ̀ oríire ni yàtọ̀ sí pé ń sẹ́mi ipò bó ti ṣe wà ó tún dàbí ìgbà tó ti lékún sí aburú ńlá ni olùwàdàkùn bá gbé gbogbo aburú kò gbogbo àìda olùwà ẹlẹ́dàá kó rébété kò lórí wa dáadáadáadáadáadáa ìníkolu akọba àfirọ́pò ìmánì wa gbọ́dọ̀ kíyèsí o a gbọ́dọ̀ sin Allah lórí ahọ́n lásán ìmánì wa gbọ́dọ̀ dénú tádàáwò bá dé ẹgbọgba ẹgbọgbẹrún ẹnìkan jẹ́ aṣíwájú ní ẹ̀sìn Islam ẹ wá jọ wọ bàálù ẹni tí wọ́n ń wa bàálù wa ni gbogbo ní tí kálukú bá mọ̀ kọ́ máa pé o ọ̀dájú pé bàálù yìí ò ní já o tó bá sì já because ibi tá a wà sílẹ̀ nìsín ó jìnnà one hundred and fifty thousand feet. <laughs> tá a bá jábọ́ wọn ò ní rí wa kó wọn ò ní rí wa sà nítorí irun orí bó ṣe rí rọ́ńdọ́rọ́ńdọ́ bẹ́ẹ̀ lára wọ́n jà tí ó tí ó tùkà yọ̀yọ̀ lẹ́nu pé bàbá imam tó jókòó tì nǹkan mi ni wọ́n máa wé sídìí Abdulkadir àjọsọ báyìí <laughs> tani sídìí. ẹ o pé Ọlọ́run máa wá ní sídìí àbùkọ́ dìrẹ̀ ẹ̀jọ́ sọ́ra bó lẹ ti sọ tòbó wa lẹni tí èsì lè máa mú àdáwò máa ń tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbàgbọ́ ọmọ gbàgbọ́ wọn gbàgbọ́ kọ́bọ̀ orí ahọ́n ni tádàwọ̀ bá dé wàláhì ẹ̀ sì dá mi tẹ́tù máa bá sọ̀rọ̀ ìmánìkà ẹ̀yin náà nínú tẹ́ fi kọ́ wo ọ̀rọ̀ kí wọ́n sọ mẹbí gbà tí kí ó wúlò náà nù torí ẹ ẹ kíyè sára ṣé ìmánì tiẹ̀ náà kìí ṣe ti munafiki imani munafiki ó ní pé ń tà ń sọ lórí ahọ́n òdenu. ومن الناس من يعبد الله على حرف أم بأنه أويا لكن الله قل يا هلا سني iyèméjì lọ́ba dé ìgbàgbọ́ wọn ò dúró digbírí. fa'in asabahu khayrun itma'anna bih tí rere bá ṣe yóò fọkàn balẹ̀ inú rẹ̀ ó dùn yóò sì kó bẹ nínú àwọn tó ní imáàní àwọn ń bẹ nínú àwọn mùmíní. وإن أصابته فتنة انقلب على وجهه tí àmì ò àrító fìtínà tọ́ba wá sí ní ọba yípo yóò yí padà takú sọ òun ò ṣe ìsìláàmù má ọmọ mi ò ń ṣe mí ìwọ ìsìláàmù mo ní kí n sáwá sọ́dọ̀ rẹ bọ́yọ̀ ọ̀jẹ̀ fi rere ṣe mí aburú ló ń fi ń ṣe mí ọba ti fi mí lẹ̀ bó ti ṣe bá mi ìsìláàmù á máa sòsà. So ọgbádùn ibo sàlẹ̀ ń pòwe báyìí fún yorùbá kó sàbò lè gbé ohun tí ó ń bò sí báwọn ẹ̀sìn lélẹ́yìí ẹnìkan wá bọ̀ ọ wá sọ pé à islam tó gba yẹn ló jẹ́ kí nǹkan rẹ̀ ó máa dàrú sọ fún wa kí lẹ́ ń ṣe láyé tàdánwò ọ̀bá yín aládàáwò ní í ṣe wọ́n tí wọ́n fi ń ṣe wèrè àdáwò ní í ṣe wọ́n tí wọ́n fi gbádùn kò sí nǹkan bó ń ṣe dáadáa bó ń ṣàìdá àfi tó o bá sínú ilé ayé yìí ilé àdánwò níbi torí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́ọ́ ṣe làákàyè kó sì jẹ́ kó rírì ó pé tó bá rẹ́ nìkan tí ń bẹ nú àdánwò má fi rẹ́rìn o má yọ̀ o tẹni tó dé láàrí o Allahu nìkan ló mọ̀ tẹni tí ń bọ̀ ara ti má ní pè fún un ẹlòmíì ọ̀fẹ́ràn ayẹyẹ ó fẹ́ràn ká máa fa àwọn èèyàn rẹ́rìn tó bá jẹ́ pé èèyàn márùn lọ yẹ ká pé wọ́n ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ ńjọ́ tàdánwò rẹ tó bá dé látàrí yẹ̀yẹ́ àti pọ̀ ń yọ àwọn èèyàn olúwa sọ àwọn ẹni tó fi wọ́n ṣe yẹ̀yẹ́ di ẹgbẹ̀lẹ́gbẹ̀ bẹ́ẹ̀ nítorí olúwa ìsàlábòsì tó bá rí tàdánwò débẹ̀ nìkan gbogbo àwa yòókù náà a palẹ̀ mọ́ o. báyìí ti ṣe rí nu o èyí yọ̀yàn o èyí dùnnú sípà dánwò sẹ́nìkan o ọwọ́ ẹgbẹ́ ń jà ńgbà tẹ́ ń jà ṣé ọmọ ni ọmọ ọmọ rẹ ni àní kábúrú ọmọ sí kínú fi máa dùn ọwọ́ ajẹ́ pé dáadáa ni ọmọ ṣẹlẹ̀ sí wọn náà dára ó lè gbogbo tó ṣe wọn ti ń wá fún wọn o àdánwò ṣe ọkọjálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rẹ́rìn o bukata láti banújẹ́ wàláhì tiẹ̀ náà ń bọ̀ ó lè jẹ́ pé ìsọwọ́ ìyá dídé tiẹ̀ yọ kọjá sísọ yọ kọjá àránsí ìjì burúkú jà ògiri ilé ẹnìkan wá wó kàkàkà kí ká bá ká a, Allah yóò di olúwa tó fún lágbára tó fi má yóò bá màmí tí ó lágbára jùlọ tí ò ní wó má kàkà ká ṣe bẹ́ẹ̀ àwọn ń lọ pé méjì mẹ́ta yorùbá burú bàjẹ́ àwọn àwa burúkú kán wọ yorùbá wàláhi tàláhi fi bá dáadáa pàdé lọ́dọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ wọn. ẹnìkan lọ pọ ẹnìkan ẹnìkan náà tún lọ pọ ẹnìkan orí ògiri wọn mà ti wò ògiri wọn mà ti wò nígbà tó lu ọba wa ṣe tiwọn fún wa ilé ni ó wò ó mọ wọn lórí tílé wọn bá tún wó gbogbo wọn ni ó pa kabẹ torí òru ni ó wò torí ẹ sọ ẹrínrín sọyìn àfi ṣe yẹ̀yẹ́ tẹni tó dé la rí àmọ́tẹ́ni tí ń bọ̀ a sì mọ bí tẹ́ni tí ń bọ̀ ó ti tó àti rí bí tẹ́lẹ̀ yìí ti tó táwọn èèyàn bá ti mẹ̀sìn ìwà burúkú ní máa pọ̀ lọ́wọ́ wọn àwọn àwa tí yẹn máa fi sórí ibú rọrùn ní máa pọ̀ nínú ṣe wọn ọmọ èèyàn kú dípò ká dárò ká bá àwọ̀ wa máa dápara á máa yọ̀ ọ́. a máa yọ àwọn máa gbọ́ ọmọ wa jó àbí òye mi rondo kò ní kú léwe ẹni tí ọmọ tiẹ̀ wá kú ń kọ́ ṣe òun náà fẹ́ kí tó náà kú léwe ẹ sì rántí ọjọ́ kan náà là ń kọrin òfò yìí o ẹni tí nǹkan sì ṣe ń ń gi mú wa àwọn ọba dárò àbá kẹ́dùn ìwọ náà tó tún lọ́ọ́ bá kẹ́dùn tó lọ́ọ́ bá dárò àgbàdo ń ẹ wá wọlé tí okó àbòlúkí okó rẹ jú omijì ọ̀ràn wá ń dà lójú rẹ pé ẹ bá ṣe òní kádùn ẹ èpè wọn ni ọwọ́ ṣe yóò bá lẹ́wù máa tún mi pé náà tá a máa ṣe pé kí wọ́n má bàa rò sí ráwọn náà ni máa para wọn ògèdè ọ̀daràn subhanallah tiẹ̀ náà ń bọ̀. sọmọ eléyìí kan ló kú ó lè jẹ́ mẹ́rin tiẹ̀ ní òkú lẹ́ẹ̀kan náà kò sí tó lù ọ́ lè ṣe wàláì kọ̀ọ̀nà ní kankan kọ̀ọ̀nà ní kankan ọlọ́ra búrẹ́dì àti mílíkì Ramadan làwọ̀ bọ́n náà wàá rọ agbé lọ́gẹ́ngẹ́ bó ṣe wá ń wọlé bọ̀ báyìí ọmọ sọ́tà kan bá jàgbà lẹ́bàjọ́ mélé sá ó ti gbàgbé pé wọ́n ń ṣe sùyàmù. <laughs> bí wọ́n máa ń ṣiṣẹ́ kọ́nà báyìí wọ́n kàn tún dàgbò lẹ́nu wọ́n bá gba kámú wọ́n bá padà lé bó ṣe wá ń bọ̀ gbogbo àwọn aláìníṣẹ́ gbogbo àwọn aláìlérò tí wọ́n ganu kẹnu títì tí wọ́n retí kí ni ó ṣẹlẹ̀ ká tún rẹ́rìn wọ́n máa ń fi ọ̀rẹ́ rìn wọ́n máa ń fi ọ̀rẹ́ rìn kọ́ lọ mú lọ mú kò tí ẹ̀ rí gbà tí ẹ bá wọ́n tún rí tásọ̀dọ̀ tí ó tún ṣubú àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà tí yín náà ń bọ̀ tìyìn náà etí ó ṣe yọ kọjá bìkíáfù yọ kọjá bìkíáfù torí láti ta kíni àti ta kí lẹ́yìn ó ti léyàn títí dọ́ra gádà tó ń tọ́ wa gbé lọ mẹ́yìn lọ́wọ́ yọ ọkọ àmàmà yọ ọkọ àmàmà ẹbí búrẹ́dì àti mílíkì lélẹ̀ owó tó ló ń kà ní àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ owó ẹgbẹ́jọdá tẹ́ fẹ́ fi ra lẹ́gbẹ́. <laughs> wọ́n á ní kọ́ lọ gbà ọ́ ní báńkì tó o fẹ́ ṣe gbà mọ́ ọ ọ́ ẹni tí ó lè ọ́ lò nù torí ẹ̀ má yọ̀ yàn má yọ̀ yàn àìlórí lọ́wọ́ àìgbọ́n agọ̀ ìní máa bí ká máa yọ̀ yàn èmi ò mọ bí tèmi náà ṣe rí kí ni mo fẹ́ máa yọ ẹnìkan sí ìmọ̀ tó lè ṣẹlẹ̀ sí mi mo ṣe lè tóbi tí ẹ̀ ló dé láárí kí ni mo mà tí ó ṣẹlẹ̀ sí mi torí ẹ ni iná àwọn ṣe máa ń sọ pé Yorùbá wọn gbọ́n àmọ́ wọn sábà lọ gbọ́n torí inú àsọtẹ́lẹ̀ Yorùbá gbogbo ẹni tí bá máa ká mà ẹ mọ̀ pé àwọn bàbá ńlá Yorùbá gbọ́n gan ṣùgbọ́n wọn sábà lu ọgbọ́n bóyá àwọn èèyàn tó dé lẹ́yìn wọn ni ò lu ọgbọ́n ní ìsìn Yorùbá sọ pé tó o bá rí wèrè tí wèrè tó wà ń hóhò má yọ ọ má yọ ọ torí kẹ́ni tí ò ti kù wọ́n gan ọmọ tó lè ṣẹlẹ̀ sọ síbẹ̀ wàhálà sí i ebi wọn máa yọ wọn ni wọn máa yọ wọn ni wọn máa fi wọn ṣe yẹ̀yẹ́ wọn máa ṣèṣe pé hmm, òun tàka sórí òun kọ́ irú rẹ̀ níṣẹ̀lẹ̀ sóun ṣé kàtọ́ ta sórí oníkàbúrú ó kúrò lórí ẹ̀ àbọ̀ ń tara ẹ dànù kí ni ìtumọ̀ kàtọ́ ń ta sórí gan sóun ti aburú dànù àbò tó pè torí ẹ má yọ ẹnìkan kan má yọ ẹnìkan kan ìwọ náà mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ wọ ọkọjá àdánwò èmi ọkọjá àdánwò torí rẹ ẹsọ yẹyẹ ṣe ẹsọ ẹrìnrìn tádàá ọba wá dé ọ wa yàrí má lọ́wọ́ ó lò ṣe ìmánì mà torí pé ìmánì rẹ̀ òkúkú dénú tẹ́lẹ̀ náà náà ní nísìn ẹ rí láwùjọ láwùjọ àwọn Yorùbá wọ́n lè máa ṣe wàhálà kan àbí kí wọ́n máa fa wàhálà láàrin ara wọn lórí nǹkan kan àsìkò tó ń fa wàhálà tó ń bẹ̀rẹ̀ wàhálà gbogbo kálukú ń pariwo pé mùsùlùmí lòun ò ń islam ò ń jà islam nítorí àǹfààní islam làwọn ṣe wọ̀yá àjà kí ìyá islam làwọn ṣe wà lójú ìjà ọ̀dà ẹ̀yin tẹ̀ ń jà fún islam tẹ̀sílẹ̀ gbàgbọ́ ẹ fẹ́ kí ọjẹ islam ilẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ kí ló wá dé tẹ̀ ń gbẹ bọ̀ mẹbi ìjà imani ń jà ẹ̀bọ náà kọ́ sínú àrùkánù lè má mi lọ́wọ́ Allahu akbar bẹ̀rẹ̀ ṣe rí i pé ìmánì rọ ìmánì aṣọ tẹ ẹ̀wọ̀ sóò lọ́sọ ìdí múmìnì abẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ tẹ̀ ń sọ jáde lẹ́nu nìkan lọ́sọ ìdí múmìnì ìgbà tí àdánwò bá dé lẹ́mẹ̀ẹ́ni tó gbàgbọ́ lódodo ẹ̀rí tí wọ́n máa lọ lépa ara wọn àwọn ẹni tá pera wọn mùsùlùmí wọ́n máa forí jágbóògùn wọ́n pẹ́ ẹni tó bá dalẹ́ òní ilẹ̀ ọgbọ́dọ̀ má bá lọ́la ẹni tí ilẹ̀ ọ̀la bá má bá kí ilẹ̀ ọmọ ṣùgbà àfi tí ọba gba gbègbè bíi tí ẹbọ yìí wà ẹ dákun ìwọ ń jẹ́ mùsùlùmí kí lẹ̀ ń gbẹbọ sí wọn á bẹ́wù ìjà àfàlẹ̀ ẹ̀wù jẹ́ lè má mú wọn bọ́ ọ lẹ̀ wọ́n gbé bàǹtẹ́ wọ̀ bàǹtẹ́ ògùn nínú àwọn gbólóhùn tí islam kọ́ akáma subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah làwọn gbọ́ pé kínní kan ah, kínní kan níjà kí kínní kan ṣe kínní kan kì í mú kínní kan kí kínní kan má ṣe kínní. ewu gbogbo ewu gbogbo ọ̀rọ̀ yẹn kọjá ń lè fọwọ́ kékeré mu o. Ah wọ́n ti rárán kúran sólúwa rẹ̀ o ok tẹ́ bá wá rárán kúran sí tẹ́ rárán kúran síra yín kò sí tẹ́ lè fi sògùn rẹ̀ náà dúkẹ́ yìí náà tún lọ bẹ ṣe tọ́ni lọ́wọ́ ẹ̀ hmm? kò sí tẹ́ lè fi sògùn rẹ̀ dúkẹ́ lọ bẹ ṣe tọ́ni lọ́wọ́ ìsìláàmù náà dà mùnàfíkì àdínì gbogbo ìsìláàmù dà àwọn abẹ̀sìn lójú jẹ́ lórí irọ́ wọ́n ti sọ ẹ̀sìn tó ń jẹ àfi bí ìfùfú atọ́bi òsíkí àbọ̀bẹ̀ wò lẹ́ máa fi gbé fùfù ọbẹ̀ ẹ̀la wàláhì bí wọ́n ṣe sọ islam dànù oúnjẹ ni wọ́n fi wá tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé ọ̀rọ̀ islam lẹ́lẹ́ ń sọ kí ló mú yín máa gbẹbọ kí ló mú yín máa gbẹbọ àwọn babaláwo tó wá máa wò wọ́n máa fi wọ́n ṣe wọ́n máa fi wọ́n ṣẹ̀fẹ̀ ńgbọ̀tí ẹ̀jẹ̀ tí ò nídìí kí lọ bá babaláwo àwọn gan babaláwo iná mo fi sọ ètò bá lòun èsì babaláwo nínú àwọn àfáàfáà yẹn kó gbé tíra nákàlì rẹ̀ wá kò sẹ́ni tó ń bí da tó lè láyà ẹ̀ torí gbogbo ń tẹ́ àmọ̀dájú làwọn sọ kìí ṣe rí àwọn náà ti gbọ́dọ̀ àwọn àfáà ti ń ṣiṣẹ́ awo rí ẹ̀hẹ́n gbogbo ẹ̀ lọ́wọ́ àánú kúndí tí wọ́n sọ pé ọ̀tò odù fábàì ẹ̀fun lẹ́fì tẹ́ ọ̀tò odù fábàì oṣù lẹ́fì tẹ́ kìí ṣe ń tà mà ṣùgbọ́n olúwa ló wọn náà jẹ́ kó lu ọ́ sànú ẹ etí rẹ wọn lè tẹ gbọ́rọ̀ torí pé olúwa ti sànú ẹ gbálà yìí àmọ́ gidi ò ní jẹ́ ọ̀fẹ́ kú kábàámà torí de eléyìí báyìí wọn bùkátà kan ẹsẹ máa lọ sọ́dọ̀ ẹnìkan pé ẹyin láìfi láìfi gbẹ bọ àbí ewúrẹ́ odindi àbí kíní kótó di pé bọ́ṣètọ́ ni ọmọ ìyá yìí ìbílẹ̀ èṣù tẹ̀ ń bọ́ èṣù so eléyìí ó fi hàn yín pé ọ̀pọ̀lọpọ̀ ń sin Allah lórí ahọ́n lásán ni ìmánì òdenú ókè tá a lọ bẹ́ẹ̀ wulẹ̀ tó ọmọ gbèjà ìwọ náà tó lérò aláìníláàkàì wọ́n dilẹ̀ bàjẹ́ láwùjọ Yorùbá yìí ẹ̀yin náà lẹ iná mọ̀ sọ Yorùbá gbọ́n wọn èlò ọgbọ́n ẹgbọ́n tí Yorùbá tún sọ wọ́n níran sọ rẹ̀ ń bi ó gbé ya sásọ kálukú là níran kálukú tẹni ẹlẹ́ni náà yóò kù sídìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ẹ ó sì má bàjẹ́ wọ́n ní ẹrù ẹlẹ́rù ni wọ́n gbé kárí ọfà tiẹ̀ lọ́wọ́ gẹ́ngẹ́ èwo ló súnmọ́ pọ́pọ́ ebi ètò gbé lọ́wọ́ ni ètò ọ̀wà mẹ́rin wà á yóò di mú ni pé ah, bẹ́ẹ̀rù bàbá bá lọ sùn kò ní dá tiẹ̀ ń kọ́ ẹ dákun kí ló kàn ara ń tí ì jẹ́ kọ́ tí ọ̀ dáhùn nítorí pé nígbà tó tẹ dé ẹ̀yin lẹ ń bọ̀ ẹ̀yin lẹ ń bọ̀ ìwọ tó bá jẹ́ pati a ó jẹ́ pati b oníkálukú òní kọjú mọ́sẹ̀ èló ló fi mú wálé èló ló fi mú wálé láti ọjọ́ ìtúsẹ̀ fìtínà káyé èló ló fi mú wálé ebe fi ń ṣe ra yín ìmánì rọ̀wù lẹ́ ń jà fún ìmánì rọ̀wù abẹ́ ń jà fún kókó ọbẹ̀ yín àwọn èso ọmọdé kékeré tán bí lánàá sọ ẹ̀yin náà bẹ́ẹ̀ bá dàgbà ó yẹ kó rí yín ó pé torí ànákọ wọn bí ẹ̀yin náà má da sọ́ràn má da sí fìtínà kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe sí Islam wọn ń jà fún un àbí kálukú ń jà fún kókó ọbẹ̀ rẹ̀ bó ti ṣe rí nìyẹn kò síbi tẹ́ ti fẹ́ rò láyé kókó ọbẹ̀ kálukú ní jà fún Islam kìnnìún se islam náà ló mú múláyà àwọn tó bẹ wọn dá àmà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo wọn àti yá àti bí náà dá islam sọ ẹ máa wá sin allah lórí ọ̀rọ̀ ẹnu lásán imani òdenu yóò báwo ni èso oògùn àti mùsùlùmí àti káfìrì èwo ni èso oògùn nù yín imani rọwọ ìbọ̀rọ̀ ẹnu lásán ni tádàn wo bá ti dé wọn ni ẹwọn lẹni tí nǹkan bá dé bá òun ló lè ròyìn ló lè ròyìn torí pé tí nǹkan bá ti débọ ọmọ péré lọkùnrin tí nǹkan bá débọ ńkọ́ yẹn ni pé forí já gbóògùn gbogbo àwọn nǹkan tó mú kí yorùbá mùsùlùmí kọ́ mọ́ lè dúró ti islam ó ti pọ̀ jù nínú àṣà àti ṣe wọn. má dákẹ́ kí tara rẹ kọ́ má ṣe kíni kọ́ má bọ̀ dákẹ́ ẹ tó bá pé ìbá ní máa ń ṣe ọ́ tó fẹ́ béèrè àgbóbà àmọ́ kọ́ ọmọ forí já gbóògùn lọ kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀. Imani ọ̀pọ̀lọpọ̀ wàláhì orí ahọ́n lásán lọ́wọ́ kò dénú ni ló fi jẹ́ pé ẹ ní mọ́ta ni mùsùlùmí gidi ń gan torí pé àwọn ọ̀rọ̀ tá ń sọ ìṣesí tí wọ́n ń ṣe wọ́n fi ń wà nǹkan lé ayé ni kì í ṣe pé ìmánì ló tì wọ́n débẹ̀ wọ́n wò pé tó máa ń ṣe bí ẹlẹ́sìn àwọn tó lẹ́sìn wọ́n sànù tó ń bá ń ṣe bí ẹni tó ní ìmánì àwọn ẹni tó fẹ́ràn ìmánì wọ́n sànù òun ẹ jẹ́ ká dán wò dé ńjọ́ náà lẹ́mọ̀ bọ́ lẹ́sìn àbó ní ìmánì kíákíá lẹ́tì sí wọn dá mọ̀ tádàáwò bá ti dé bá wọn báyìí wọ́n pa ìsìláàmù yẹn tì ní olúwa ló ń tú àṣírí fún wa yìí o ìpè tí dáadáa bá dé bá wọn yọ ìkùnsí wa lórí ìsìláàmù táyì dáa bá dé yóò pa islam yẹn ti pé ah islam ọkọ̀ọ̀kọ̀ fọ́múra rẹ̀ báyìí o nítorí pé tá a bá fi tàṣetọ́ nìkun tá a bá fi tàṣetọ́ nìkun á dìtàn so bí wọ́n ṣe rí nu wọn gbàgbọ́ kankan tọ́ olúwa ni pẹ̀lú wáyé o khasira dunya wal yóò ṣòfò lé ayé àtọ̀run olùwàdà májà ṣòfò kankan nu méjèèjì tiwa ẹ máa kíyè sára gbogbo ń tá a ní gbogbo ń ti ń jọ wá lójú tẹ̀sìn bá fi lè kú ò àní kankan má gbogbo ń tá bá ń ṣe láyé ẹ̀sìn wa àgbọ̀dọ̀ fi ṣeré gbogbo ń tá ń ṣe tí ó bá ti gbẹ̀sìn lọ́wọ́ wa kọ́ fọ́ rẹ̀ nítorí pé àwọn ọ̀fẹ́ sórí ibú là ń fi ṣe Islam àfẹ́ wọ́ná là ń fi tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń kó tẹ́nìkan bá gbé wá fún ọ tí ó bá gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí ó gba ìmánì lọ́wọ́ rẹ̀ ẹ dákun ẹ kókó fọ́ọ̀mù kan torí pé àwọn ò pàtó ìgbà tí kú ń bọ̀ tába lọ sọra kó má jẹ pọwọ gbàtà sọra sí nǹkan la kù wàá jẹ pé gbogbo wàhálà wa já sófo Olúwa má jẹ kí wàhálà wa já sófo Olúwa láwọn ẹni tí wọ́n ń sìn òun tí wọ́n láwọn ń ṣẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹnu lásán ìmánì ò dénú wọn tí rere bá ṣe wọn wọn aláwọn sì wà lórí ìmánì táìdá bá ṣe wọn wọn làwọn ò ṣe ìmánì mọ́ olúwa ni wọn ṣòfò ayé àtọ̀run o dhalika al-khusranul mubin eléyìí ni òfò eléyìí tó hàn wọn bẹ olúwa lẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun kó má jẹ́ kó fò ọ̀tọ́ sí mi pẹ̀lú rẹ̀ nílé ayé wa ń bí àtúlọ́lá àgbéǹdàlùkìyàm àwọn àgbésẹ̀ tá a gbé tá a fi dání òfò nílé méjèèjì Olúwa dákun má jẹ́ a gbé èyí tá a gbé tá a fi ní ṣòfò láyé àti lọ́run ní kó Olúwa fi wá ṣe kóńgẹ́ rẹ̀ àwọn ẹni tí ń ṣe dáadáa Olúwa dákun má yí wọn padà lórí dáadáa àwọn ẹni tí ò ṣe dáadáa Olúwa dá wọn padà sórí dáadáa Olúwa yẹ gbogbo wa kó kí gbogbo ó sórí rẹ̀ kó ṣe gbogbo alọ́mọ àlùjánnà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك